منكم فأخلفتم bínú omi tán ọ gbọ́dọ̀ bẹ̀rù táwọn á lọ ẹnìkan ò lè bá ọ lè tẹ̀ omi ò lè kàn ọ́ lára ẹrọ̀fọ̀ òní kàn ẹ lọ ẹ kọjá kò ní ṣe o ṣùgbọ́n gbà tí wọ́n kọjá ń bẹ̀ àwọn ọ̀tá wọn tí wọ́n tẹ̀lé wọn lẹ́yìn àwọn náà mórí wọnú omi fàásùbá àwọn fèrè àwọn olùdíje wọn. fẹ́rẹ́ àwọn àtàwọn ọmọ ogun rẹ̀ lẹ́yìn ní ha kìí ṣe múnsá lòpin fún nílẹ̀ gbẹ fún nínú omi àwa lọ́gbẹ́ fún àwa lọ́gbẹ́ wa fẹ́ pé kakọjá ń bẹ̀ àwọn fúláwọn nàbà wọ̀ rẹ̀ àtàwọn ọmọ ogun rẹ̀ káwá bá síra òun mìíràn rẹ̀ àmì ìgbà wọn bá síra òun. bàbá ọlọ́run sì mú wọn àwọn náà ni wọ́n torí bọ fún fúnra wọn mú ń sọ̀rọ̀ jẹ́kúlẹ̀ fún wọn fúnra wọn náà wọ́n torí bọ wọ́n ti wọ̀bẹ̀ wọ́n ti parẹ́ wọ́n tẹ̀lé ẹnìkan وأضل فرعون قومه وما هدى وأضل فرعون قومه وما هدى ọlọ́run ọba wa sọ sórí gbogbo láìpù fíráwọn náà tí wọ́n bá ní gbogbo láìpù tí fíráwọn náà lò láyé láti bẹ̀rẹ̀ rẹ̀ tó gbìn ní pé wà á bọ́lú. wà á bọ́lú tàbí àwọn ọmọ máa ń bọ̀ wà máa ń dá. wọ́n ní sọ́mọ́rì láìpù fara òkú náà ní pé àbọ́lá. ọ̀sọ̀ ni ó sì sọ yàn wà máa wà máa ma ní láìpẹ́ nìyẹn pé àwọn tí wọ́n ti fara tí wọ́n ti yọ fúláwọn àtàwọn ọmọ ẹ̀ kí làwọn hàdá wà àwọn Musa àtàwọn akọ́tẹ̀lẹ̀ máa wọn wà hàdá wọ́n ti mọ̀nà bẹ́ẹ̀ ni wọ́n wá kọjá náà sẹ́mi pé wọ́n ti wọ́n ní àti jáde kúrò torí àwọn náà ti kú síbẹ̀ àti gbogbo nǹkan tó ní àti gbogbo tó gbójúlé lágbára agbára ènìyàn tó ní ọ̀pá rẹ̀ síbẹ̀ agbára amúnísàn tó ní ọ̀pá rẹ̀ síbẹ̀ gbogbo nǹkan téèyàn ti máa ń dẹ́rù bá ènìyàn pé èmi lọ́ba òmìnira láti ọlọ́run ọba pa gbogbo ẹ̀ sínú omi. Musa ti wá kọjá àtàwọn ọmọ rẹ̀ àwọn ọmọ lẹ́yìn ìran méjì làwọn tó tẹ̀lé Musa lẹ́yìn àwọn tí wọ́n jẹ́ òpìdán tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n gba Musa Mose gbọ́ lójú ogun ní àti gbàgbọ́ ní tiwọn àwọn ọmọ Ísírẹ́lì wọn ò gba Mose gbọ́ tẹ́lẹ̀ gbọ́ wọ́n kàn wá ọ̀nà àbáyọ fún gbèsè ayọ̀ wọn láti ìdí nìyẹn àwọn ọmọ Ísírẹ́lì yẹn wọ́n fojú Mose rè púpọ̀ ọmọ àgbọ̀ síwájú náà wọ́n ti ń kọjú òkun báyìí náà tí wọ́n ń là tí wọ́n ti di bọ́lá wọn bá ṣe pa fíráwọn náà rẹ̀ lójú ẹsẹ̀ náà wọ́n ti bẹ̀rẹ̀ sí yapa Mose àríyìn sọ̀rọ̀ àti òkè náà torí pé ìdíjọ́ ọlọ́wọ́n ọba fi ní ọmọ kó wọn káàkiri ní pé ọlọ́wọ́n ọba òun ni ọlọ́wọ́n ọba rán wọn ọmọ ìsirẹ́lì ààrùn mọ́ọ́sì táwọn ará yìí ní òjò wulẹ̀ wọ́n rì láti wá jẹ́ fún wọn bẹ́ẹ̀ nítorí balẹ̀ bẹ́ẹ̀ ni pé arúgbó máa ní abalẹ̀ Israeli wọ fúláwọn náà fọmọ ìsirẹ́lì rẹ fún mi ìdíjọ́ ọlọ́wọ́n ọba rán sí wọn ààrùn sẹ́yìn ará yìí bẹ́ẹ̀ bá gbọ́ ẹ káàbọ̀ bẹ́ẹ̀ bá sì gbọ́ ọlọ́wọ́n àwọn náà lọ́wọ́ ń kó káàkiri ìran méjì lọ́tẹ̀lẹ̀ Musa lẹ́yìn àwọn òkùnìdán tí wọ́n dá àfa lójú ẹ̀ àwọn ọ̀tá ọlọ́wọ́n ọba tí wọ́n dúdú sí ọlọ́wọ́n ọba lójú ẹ̀ nígbà tí wọ́n dúdú ìdáná àwọn ìran kejì ló làwọn ọmọ Ísírẹ́lì àwọn ilé wọn ò ibi tí nǹkan bá ti dùn ní wọn wá kiri nǹkan ó sì rí tàwọn náà bàbá ti ń tọ̀ lọ́ba yẹn bí wọ́n bá ti rí jẹ tí wọ́n ẹ̀gbọ́n yìí dáadáa wọ́n á tẹ̀síwájú ọlọ́run ọba ké fún wọn pé eléyìí kì í síta múta ṣùgbọ́n ọlọ́run ọba fi rán àwọn ọmọ àwọn jù tí wọ́n wà láyé ànábì sọlọ́gbọ̀n wà ní ọ̀dọ̀ ó fi rán wọn létí ìdẹ́ra tó ti fún wọn oníyàgbà ní ìṣòro. ọlọ́run ọba ni mo pè ẹ̀yin ọmọ Ísírẹ́lì ẹ̀yin ọmọ Ísírẹ́lì mo pè yín ẹ̀yin ọmọ Yakub Yakub lànàbì wa ti ń jẹ́ Ísírẹ́lì ló fi jẹ́ pé ọ̀gbọ́dọ̀ máa bú ìsìráyé tọba bú ìsìráyé ó ti ń bẹ̀ òun bú ànábì ọ̀rọ̀ ọ̀bà lò yàkúbù ní jẹ́ ìsìráyé ànábì wa yàkúbù ní jẹ́ ìsìráyé mo lérò pé àwọn yẹn àwọn anú báyìí mú ọmọ pé yàkúbù ní jẹ́ ìsìráyé wọn ọmọ bẹ́ẹ̀ wọn ọmọ ìsìráyé kí ni ìdúmọ̀ rẹ̀ wọ́n gbé àwọn ẹlẹ́sìn jù náà wọ́n pè é ọmọ ìsìráyé bẹ́ẹ̀ sì kọ́ àwọn ọmọ tẹ́lá ní ọmọ Ísírẹ́lì ń fi ọmọ ànábì o Yakubu Yakubu ló Joseph Jacob ní ń pè ní Yakubu nínú báyìí ọmọ rẹ̀ Joseph àti Benjamin táwọn ń pè ní Benjamin àtàwọn ọmọ yòókù náà ti ká ń bẹnu wọn náà táwọn ń pè ní àméjìlá táwọn náà lórúkọ tó náà tó ń jẹ àwọn yìí náà máa ń ní ọmọ kíni ọmọ Ísírẹ́lì àwọn ọmọdọ́mọ táwọn ilé ń bá wá sí là máa ń pè ní kí ni bànú Ísírẹ́lì àwọn ọmọ yàgò ọlọ́run wá pè wọ́n ọlọ́run wá dáadáa ọlọ́run mú pè yàn ọmọ Ísírẹ́lì ẹrántí nǹkan dáa ṣe fún yín àwọn nǹkan dáa ṣe fún yín wọ̀nyí yìí ẹrántí ẹ̀kí ni nǹkan náà. ọlọ́run jẹ́ iná fún mi àlọ́ fún mi fún wàwà ẹ̀dá fún jáde. ọlọ́run ọba ní kọ́lé àwọn jẹ́ iná kúm àwọn ọlọ́run ọba la yín mínà àdúgbò ikún agbàyín lọ́wọ́ ọ̀tá yín tálọ̀ wọn yẹn ni pé wọn ò tó gbára wọn sílẹ̀ àwọn náà ò tó gbára wa sílẹ̀ lọ́wọ́ àbótó bẹ́ẹ̀ ọ̀wọ́ bọ́tà rẹ̀ ti pọ̀ tó èyí tó ọmọ nìyẹn àwọn ìtọ́ ọmọ ọlọ́run ló mọ tó wá lè gbára rẹ sílẹ̀ ní òwe lè gbára rẹ sílẹ̀ ọlọ́run ọba ló lè gbà wá sílẹ̀. ẹ̀tẹ́ tí yín kẹgbẹ́ ọmọ ìsírẹ́lì àdìgbà yín là báyìí lọ́wọ́lọ́wọ́ àti làyìn àdìgbà yín là lọ́wọ́lọ́wọ́ báyìí àdìgbà yín lẹ̀ lọ́wọ́ ọ̀tá yín. lẹ́yìn gbàtà wá gbà yín là lọ́wọ́ ọ̀tá yín tán wà wá. wàwá àdẹ̀dàkùn já nígbà tó ìlà àìmá. àwọn ọlọ́mọ ọba àtiwọ̀ kẹwàá kú lórí yín bá a ti gbà yín lẹ̀ ní a máa gbà yín lẹ̀ tán lọ́wọ́ rẹ̀ tán ní ọba máa tù sí lẹ́yìn gbà náà nígbà bẹ́ẹ̀ sẹ́gun rẹ̀ bọ́ sẹ́gun ọ̀tá tán ní ọba níbi jẹ mọ́ ní òní rí mọ́ láyé òní nígbà tó tàn wá fún ọdún tí ìṣẹ́gun rẹ̀ ń rí di orí mu ọlọ́run ní ìyá mo gbà yín lẹ̀ lọ́wọ́ ọ̀tá yín wọ́n ti yín lẹ̀ wọ́wọ́ adéná fún. àwọn ọlọ́run ọba wa gba yín sàdéhùn wípé ẹ máa bọ̀ wá sí tòsí ibì kan tá à ń pè ni ẹ máa bọ̀ wá abayín sàdéhùn òkè ẹgbẹ́ àwọn àwọn òpin báwo làwọn ó ṣe dé bẹ́ẹ̀ àwọn àwọn ènìyàn àwọn ọmọ ìjọba ìmọ̀ ha bó láti ṣe débi omi àti ìgbà tí yẹn wà ní Nàìjíríà ń bẹ̀rẹ̀ sẹ́ni àti gbọ́lé lọ́wọ́ ọ̀tá rẹ̀ ọ wà débi táyé parẹ́ táyé pa sí òpin ayé àfẹ́mọ́ ọ̀nà bí nígbà dé bá a ti pọ̀ sí ìpò láti dé ọlọ́run ní wàwá ẹbí náà kọ́. wà á jẹ́ náà jáde bá kọ́ ìlà ẹ̀ma. àtúrù òkè ni à ń pè bẹ́ẹ̀ òkè túrù àwọn yorùbá náà máa ń pè jàbàlì tóóró lárúbáwá ni wọ́n ń kọ̀ abẹ́ ìgbọ́n ìyá ọ̀dọ̀ jàbàlì tóóró ẹni jàbàlì tóóró lọ́fẹ́ rú jàbàlì kí ni tóóró òkè tóóró ni wọ́n fẹ́ rú ni wọ́n á ní tóóró ó sì tóóró lóòótọ́ àbí òtóóró òkè tó bá gbà á yẹn bá gùn tó bá sọ̀ kalẹ̀ yóò rò yóò fi tóóró àwọn kì í tóóró náà ọlọ́run ọba sọ yìí pé. wàá àjẹ̀dá kò já nípa tó ìlànà. afúniládéhùn wípé a mú yín débi tẹ́ ẹ̀rù pẹ́ lé dé tá à ń pè ní òkè tó òkè tó rò yìí òkè ẹ̀dá yín ṣùgbọ́n tẹ́ ẹ bá débẹ̀ o ẹgbẹ́ ọ̀tún ni kẹ́ ẹ kọ síbẹ̀ ẹgbẹ́ ọ̀tún ni kẹ́ ẹ kọ síbẹ̀ ayé mọ́nà tí bẹ́ẹ̀ ń bì yàmínú náà òkè ò lọ́sùn kò lòsì òkè jẹ́wọ́n àtọ́lọ́sùn àtọ́lọ́sùn ìwọ lọ kọ tún rẹ tàbí kọ kọ òsì rẹ òkè tó bá tóbi òde mọ sẹ́yìn hàn ìrọ̀tún ni òsì pẹ̀lú náà wọn wá ẹni tẹ bá ti débi òkè náà ẹgbẹ̀gbẹ̀ ọ̀tún sókè a sì mú ní débẹ̀ a sì mú ní débẹ̀ ẹ sì rí báyìí ẹ sì débi òkè ẹ sì pẹ̀lú ọ̀tún ìṣe ẹ̀rọ bẹ́ẹ̀ lébi ẹ̀dí rẹ̀ bó lẹ́tọ́ adé rẹ̀ lójú ọ̀nà náà lẹ́sìn rìnrìn fọ́tí fọ́tí ẹnìyàn kan láàyè kan ní fọ́tí yàtí ẹ̀ máa o tó tó ti fẹ́ débẹ̀ o fọ́tí yàtí ha bóun ni ó ti jẹ wọ́n ti ń jẹ wọ́n ti ń mú náà ọlọ́run ọba sọ yìí pé abayé sàdé nǹkan tẹ wà ní wọ́n. àwọn abayé sàdé nǹkan yẹn ti di òkè tó ṣùgbọ́n ọwọ́ ọ̀tún kẹ́ ẹ tẹ bá ti wá débẹ̀ tán ẹ rí tẹ ìyanu ìbí ọlọ́run ọba níbẹ̀ iṣẹ́ ìyanu tí wọ́n rí ń bẹ̀ náà ní ìbí ọlọ́run ọba náà ní wà ní ọ̀pọ̀lọpọ̀ àlùfáàlù ìwà ibi wa ná mú ta sáládínà láìláta sáládínà láìláta wọn wà á ti máa ná àbí àṣù ìmí nǹkan bẹ̀rẹ̀ wà ibi wa ná mú ta arba'ina láìlá láìlá forty days tọ́lọ́run ọba bá mú ta tàbí táàtì lọ́jẹ́ ń bẹ̀rẹ̀ nígbà tí wọ́n dé tẹ́lẹ̀ sí ṣe àdúrà láàyè ọlọ́run bá tún fi ọjọ́ mẹ́wàá tó ń gbé days náà ni wọ́n lò níbo níbi ìlú wàá adínákùn àwọn tafsiru wàá adínákùn ìta àti ìjìmọ̀ ẹ̀ níbẹ̀ sọmárì náà na wá níbẹ̀ ọwọ́ àánú sábà bá fọ́ra àwọn sọ́wọ́ àárọ̀ àwọn àyà náà wọ́n ti wá adíná mú ta àwọn àrà nígbà táwọn ọlọ́run ọba bá mú ẹ̀tìkáàfù múta di ẹ̀ àyíṣọ́lá àníwọ̀n múta wọ́lọ̀ fọ́ọ̀dì dé kì wá sórí òkè ẹgbẹ́ oke aládùúgbà ti ń ní àwọn tẹ́gbà aládùúgbà àníwá sórí òkè mùsùlùmí náà bẹ́ẹ̀ orí òkè ti ọlọ́run ọba sọ pé ní òkè báyìí bá ń ní orí òkè làwọn ń sọ̀rọ̀ ṣùgbọ́n kí náà lẹ́kọ̀ọ́ kì í ṣe ọlọ́run bá ní ẹwà ilé wa adúlé wọ̀rọ̀ fọ́dà wọ̀rọ̀ wa adúlé tó ń já nígbà tó rí láyé. ẹgbẹ́ ní ìsàlẹ̀ ní kẹ́kẹ́ tó fífún báyìí kò sọ̀rọ̀ sọ́jà gbọdọ̀ òkè lọ àkàtọ̀ wáyà ìsàlẹ̀ òkè ni mọ́tò ní kí ẹ dúró sí ẹ gbọdọ̀ sọ́jà fún òkè lọ. mọ̀ ní ìsìn báyìí àwọn yẹn tó pa gbogbo ẹ̀dá ọlọ́run bá sọ pé a ní kẹ́ wá síbi òkè tóòrù ẹ wá bẹ̀ nírọ̀rùn ẹ ọba ẹ sàánú ní ọba yín gbọ́rọ̀ ẹ gbọ́rọ̀ ẹ rí àwọn ọba níbẹ̀ ìwádìí lẹ́nu nìkan wà náà sá. wà na bọ́ńdù bọ́ńdù lásán lẹ́yìn kalẹ̀ fún iná yàtọ̀ sí bọ́ńdù níta bá sọ̀kalẹ̀ wò lódìdí lódìdí tó pé pérépéré làwọn pé nà ìdájú tó jẹ́ sí pé nígbà tó lọ́wọ́ ọba tí bá ń sọ̀rọ̀ àlùkùrán ayé nàìjíríà bàbá abakanlábi nàìjíríà lùkùrán bàbá tí nàìjíríà ní ńlá rẹ̀ ní kùsàmà nàìjíríà tó bá tẹ̀lé anzala ó mú wá láti òkè sámà wá mú alẹ́yọ lẹ́yọ fún kí fún màláyé fún ànágbọ̀n mọ̀ ọlọ́run wá ní kì í ti lẹ́yọ lẹ́yọ lẹ́yìn tí mo sọ kalẹ̀ fún yín. wọ́n dáná aláìkò ọlọ́run wá sọ́ọ̀lù wá. ẹ̀yin ọmọ ìsírẹ́lì yìí ẹ̀ tẹ́ rárá sọ́yẹ́ kẹ́ wá sápàtẹ́ fi sófin mi ọlọ́run ọba mo tún sọ nǹkan méjì kalẹ̀ fún yín tí ò yé jù láti rí o náà ni mánú mánú àwọn alárúbáwá pè ní mánú mánú torí pé àyè náà kúlọ̀ wà láti ní mánú.

àfihàn àti rí dúdú gan lánàá àbí náà lọ fà àwọn àríwáyé gbogbo wọn nǹkan tó rí sí ń bẹ yẹn tí wọn rí kọlọ làásán èyí kọlọ tí wọn máa yàn tí wọn bá jáde síta ọtún máa rí <laughs> ah, àti bó mango ti máa lọ́dọ̀ sí kò sí mango kankan sí àbí wọn bá rìn jìnnà ọba mango wáyé ti pàdé tí ó sì dùn bíi ètò ọ̀jẹ̀ tí wọn bá rìn jìnnà ọkọ̀ sàn wáyé ti pàdé tí ó sì dùn bíi ètò ọ̀jẹ̀ Ah, ọlọ́run bá sọ pé mánú akùnrin ní mánú oúnjẹ tí dùn àjẹpanulá náà kò ní mánú àwọn onímọ̀ wa sọ pé mánú láàrin yìí kì í sóyin nìkan ṣùgbọ́n oyin ọlọ́run bá sọ kalẹ̀ máa wáyé wáyé ṣùgbọ́n oyin ẹjọ́ wáyé ìyẹn wáyé tọ́ba dínú five minutes ní búrẹ́dì lòun kò dé kí wọ́n pè é búrẹ́dì náà kí bíkì wà nǹkan mọ̀. náà ní translation ni gbogbo ẹ̀ ìtumọ̀ ẹni tọ́ba bọ́ sínú ọ̀pọ̀lọpọ̀ ìtumọ̀ táwọn èèyàn túmọ̀ nǹkan eléyìí ní ìsinyìí òbá tó ń wò látara òyìnbó làwọn ti tu síbẹ̀ àwọn òyìnbó àwọn tu látara èdè ní àwọn ẹ̀mí náà tu látara èdè ní bóyá mẹ́fà ní ń bẹ láàrin translation ti yorùbá síbi ìtọ́wà ní ìpìlẹ̀ rẹ̀ àníyà kí wọ́n pè ní èdè bó ti wá ń jìnà tó bẹ́ẹ̀ náà ni ìyípadà wọn máa bá nǹkan bá túmọ̀ fún wa. wà á ń zá wà á ń zá ààrẹ kòkòlè máa ń nà. àwa fún yín ní máa ń nù kí í ṣe àjẹpọnlọlá bí oyin kì wá ń sílẹ̀ nìkan wà sálùwà. àtúnfún yín lẹ́rìn ẹyẹ ẹ̀yìn ẹyẹ ní à ń pè ní sálùwà. sọ bá fẹ́ràn ní sálùwà. ẹni ẹyẹ tó dùn nye jẹun ẹyẹ taliwa àbí ṣàlàwà taliwa taliwa ẹyẹ tó dùn ní ẹyẹ yẹn kì í tóbi ẹyẹ wọn kíkíkí báyìí tọ́bádọ́dọ́ àwọn àwọn ọlọ́lá yìí gbogbo àwọn ni a máa wákàtí wọ́n á ní oúnjẹ wá fún àwọn ọmọ tó ń bẹ́ẹ̀ ní ẹyẹ ẹ ẹwà ń yan kálíwá ẹ̀fọ́ yìí àwọn gbogbo náà. ọwọ́ ẹran ẹ̀fí ẹyẹ ti ẹ lọ́wọ́ ẹran ẹyẹ ẹ láwọn tí yẹn tó rí ẹran ẹyẹ lákòókò yìí wàhálà tí sì yọ kọjá yọ kọjá bẹ́ẹ̀ olùwọ́lọ́wọ́ ẹran ẹyẹ ẹyẹ tí wọ́n wá wà nù wọ́n wá kó yin sí tó yin sí ọ̀nà òun náà fẹ́ jọlá. àti jíjẹrẹ ẹyẹ ọlá kan jíjẹ kí ni ẹran ẹyẹ ọlá kan ó lọ́lá ju jíjẹ ẹran adìẹ lọ òrùka adìẹ gbogbo yẹn ní jẹ inú ìlera yẹ jẹ kìtì wọn tún sẹyẹ àtà o àwọn ẹyẹ kíkí kékeré gbogbo ayé máa kún un lójoojú nù rẹ ẹyẹ ní wọn gbé ní sálùwà wọn náà wọn fẹyẹ kékeré kékeré ní bó fi kéré tó náà ní adùn ọwà lára ẹ ju àwọn àwọn ẹyẹ tẹ́ ń fún ní àwọn ẹyẹ tẹ́ ń fún ní injection tó ń tóbi yẹn àbí tí ń jẹ̀dọ̀ wọ́n yẹ inú gbó náà ní ọlọ́run ní asọ̀kalẹ̀ kó láti wá sọ̀kalẹ̀. عَلَيْكُمُ الْمَنَّ وَالسَّلْوَىٰ sáwa náà wàá lè dúró mọ́nà àtàlùwà mọ́nà àtàlùwà sáà lé tàbá bùkátà ọlọ́run ọba lè sọ̀kalẹ̀ ànábì wa Mariam tó bí ànábì wa Isa alayhi salatu wa salam kì í sànábì ọlọ́run àbí ẹ̀gbọ́ yìí kí ni ń rí lójúmọ́ kullama dakhala alayha Zakariya al-mihraba wọ́jọ̀dà ẹ̀ńdà gbogbo àti sakaraya ya tó ti dé tó bá ti wọlé débi tí wọ́n gbé mẹ́ríà sí ọ̀sán yìí pé tí mẹ́ríà wà pé wọ́jọ̀dà ẹ̀ńdà yọ bá oríṣiríṣi oúnjẹ lọ́dọ̀ rẹ̀ láì jáde láì lóko láì lóko oúnjẹ tó ń bẹ lọ́dọ̀ rẹ̀ gbogbo oúnjẹ tẹ̀ ń tọ́ lápá àtẹ̀tẹ̀ òbí jẹ ní ń bẹ lọ́dọ̀ rẹ̀ nínú ilé kọ́. ọ̀rọ̀ yà kọ́ ní Ibi ànájọ́ ọlọ́run ọba tún ń tẹ́ màtúrísì ọlọ́run ọba òfin nírú ẹ̀ díẹ̀. Tó báyé kó ní ọlọ́run bá fún Zakaria náà nírú ànájọ́ Zakaria tọ́lọ́run bá fún nírú ọlá bẹ́ẹ̀ ni kò ní tẹ́ mà yóò yìí díẹ̀ nínú ta ní mọ́ ọlọ́run ọba òfin Zakaria nírú ọlá bẹ́ẹ̀ pé kó ń jẹ́ ọmọ sọ̀kalẹ̀ láti sámà fún un ní yá Mariam. Wọ́n mìíràn àná láti àárá. Àá ta ló wá gbé fún ẹ? péré àti dáhùn lójú ẹsẹ̀ pé. péré àní kì í ṣe jésù ló gbé wá ta ló mú wá ọlọ́run ọba ló mú wá àbí jésù náà ló fẹ́ yẹn. àti bó wọlé náà bá ní bùkátà rẹ̀ ọlọ́run lè fún. tó jìnnà karama láwọn máa ń pè mọ̀jíjà àpọ̀nlé láàmà ọlọ́run fẹ́ fún ọ lẹ́nu tọwọ́ wà ní kọ̀ǹdíṣìn ọlọ́run lè sọ̀kalẹ̀ fún ọ̀rí inú àwọn mọ̀jíjà tó àwọn karamọ́tò àwọn sọ àwọn báàbù tàbí ẹ̀yìn ọ̀sẹ̀lẹ̀ lọ ó sì ṣẹlẹ̀ láyé ànábì náà sọ́lọ́ bá wa àwọn àhàdíìsì wà lórí ẹ̀dá lọ oúnjẹ ti tán àbájé tí odò kan ànábì gan wà pẹ̀lú wọn sọlọ bá wàlẹ̀ àwọn adé tí odò ńlá kan bí odò ti rú nù lọ́ba lu ọba lu ẹja kan wá sí etí odò báwọn ẹja yẹn wọ́n ròyìn kó ṣe tóbi tó wọ́n ní láàrin nígbà tí wọ́n gbé kalẹ̀ ẹ̀ẹ́ kan nínú eegun rẹ̀ wọn láwọn tó ń kọjá níbi odò tí bẹ́ńbẹ́ sójú kejì ẹ̀wọ̀n nígbà tá a ní egun tí máa ń ní fò nínú tá a wá gbé kalẹ̀ báyìí tí máa fa ẹran ẹbẹ̀ tán wọn láwọn gbé egun ẹ̀ kalẹ̀ báyìí bí èkó tí máa ń bẹ nínú egun ní ìgbẹ́jẹ́ sí pé lára ẹja náà ni o àwọn olùkọ́ jẹ́jẹ́ wọn sálẹ̀ ẹran dáàbà ní ẹranko kan mo jẹ́ sí pé gbogbo ẹranko ní omi halali ni fún ma Muhammad sallallahu alaihi halali ni fún àyìn ká máa pa abẹ́rẹ́ ẹgbẹ́ ẹranko ní omi ẹ̀rí bọ́lá wọn ti yọ wàhálà kó lọ́nà wọn ní igun yẹn láwọn gbé kalẹ̀ báyìí nígbà táwọn jẹ táwọn sá gbogbo yẹn lábẹ́ náà gbé igun kalẹ̀ ihò yẹn wọn láwọn ti ń kọjá náà tó kìkì nínú rẹ̀ wọn kọjá tó kìkì ànágbé wa sọ fún sọlọ lọ́wọ́ àdàbí kún sáàkọ̀ òwúrọ̀ ìlú ìlú eléyìí ni arúgbìkì tọ́nà wọn bá mú wa fún un mọ́lẹ̀ ló gbé ẹran yẹn inú omi ní gbé o mọ́rò kùkìn inú omi ní gbé ṣùgbọ́n àwọn ọmọ ayé ọlọ́run ọba fún wa ọlọ́run ọba fún wa ní mọ́nínú àti kálíwá aládìbò àti sàmù. ọlọ́run ọba wa ní kìí ṣe pé mọ́nínú àti kálíwá ẹ̀yà ẹ̀ máa jẹ́ lásán àti ṣe pé mo ní ẹ máa wò níran ẹyẹ tí wọ́n sọ kalẹ̀ fún yín táwọn ni wọ́n yíyan fúnra wọn ìbéèrè mẹ́mẹ́ àwọn kọ́ wọ́n ti bá wọn tẹ̀síwẹ̀ kalẹ̀ fún tọ́lọ́ wọn bá bá sọ nǹkan rẹ̀ kalẹ̀ yìí sọ kalẹ̀ ní tó dégé tó yìí èyí ti dọ́là àbọ̀ wà àmọ́ ti wàhálà oyin rèé wọ́n kàn ń kú náà ìrọ́jì ńlá bóòlù tí wọ́n sọ kalẹ̀ inú bòlù yín sọ kalẹ̀ ọgbọ̀ padà àwọn báyìí náà sọ̀làyé díẹ̀ nípa rẹ̀ nàá wàtálùwà ẹyẹ tó sọ kalẹ̀ láti sánmà ẹyẹ tá a ti rò àti dín àti gbà àti yán títí ń segin ni ó ti ń ta sánsán wọ́n kàn sọ̀kalẹ̀ lódidi lódidi bí ẹ máa jẹ́ ọlọ́run wá ní ẹ má wò níran. Kùnú onírúurú báyìí láti àràdà ọ̀nàkú. Ọ̀rọ̀ tọ́lọ́run ọba sọ yìí ti yé wa yí pé ẹran ẹyẹ ẹran tó dùn ni. Ẹran kí ni? Ẹran ẹyẹ ẹran tó dùn ni. Ẹ ń bá tètè òyọ́ mọ̀. Ẹran ẹyẹ ẹran tó dùn ni. Àwọn ọlọ́dẹ náà mọ̀ gbogbo òun ẹyẹ fẹ́ máa pa ajẹ́ náà wọ́n mọ̀ kò sí kankan tí ìṣẹ́gbẹ́ ajẹ́ kò sí kankan ìdẹ̀gbẹ̀ àgbẹ̀ nù ẹran tí ń ṣiṣẹ́ ó wúlò lára jẹ́ ẹran tí ò ṣiṣẹ́ rẹ̀ lọ́tọ́ bọ́ sí agbègbè àwọn mẹ́tì ẹran tí ń ṣe wàhálà ó wúlò fẹ́lẹ́yìn lára jẹ́ ẹran tí ò ṣe wàhálà ìwádìí fi yé wa yí pé ẹran ràkúnmí ó wúlò lára ènìyàn ju ẹran màálù lọ ìdígbẹ́ ẹran ràkúnmí ti máa ń ṣiṣẹ́ wọ́n mọ́ máa lù ta ní ogun máa lù tó fò pa mo rò bóyá ẹni tí ń ṣiṣẹ́ wúlò dára ẹdí ẹ̀dá ń sìn nù ọgbà àtàkóso pótì iṣẹ́ kí ni ń ṣe wíkútí làárọ̀ kọ jẹun látàárọ̀ dalẹ́ ọmọ ìjẹ lọ́njẹ ni kọ́lá ti máa tóbi lówẹ́ lówẹ́ wá wá áfíà ṣùgbọ́n ẹyẹ ẹyẹ fi ìgbínú ilé rẹ̀ látàálẹ́ dàrọ̀ à ó lè bẹ́yẹ kankan lé nìsín àfàwọn ẹyẹ tó jẹ́ sí pé wọ́n ti darí wọlé látàárọ̀ ìjáde ìjẹ lọ. àlàáfíà ń bẹ lára ju ẹran tí ò sì tẹ̀ torí pé ọlọ́run ọba kan kò sí lọ́mọ pé oyin bákan náà ní tó dáa jù ní kò sí nira lára oyin ní lílá kò sí náà èèyàn kì í ọ ní ọ̀pẹ́ èèyàn àti sílẹ̀ ní máa ń èèyàn kì í jẹ́ kó mú èèyàn ẹni tí yìí nìyẹn òrìjínà kódà kọ́ máa mú sí márùn bẹ́ẹ̀ náà ní bó ti wulẹ̀ kọ́ jẹ́ yẹ tó kò sí wàhálà wọn torí kí ọlọ́run ọba sọ pé kò lóró ìmọ̀ ilé ìyàwó ti mọ̀ tó dá wa lójú sákásáká kò ní ìdíkà ti bá kankan báwọn yàrá wa lọ sí rìsáàtì tí wọ́n ń ta wí náà lọ́sẹ̀ ẹ lọ gbé ẹyẹ gẹ́gẹ́ bí lágbé sí ẹyẹ wò lákòókò rẹ̀ jíjẹ rẹ̀ kí náà wàlá tàbùrọ̀ fi. wàlá tàbùrọ̀ fi. ọlọ́run ọba ní ẹ má kọjá àlà níbẹ̀ ní pé ọlọ́run ọba sọ nǹkan yìí kalẹ̀ tó mọ́ fòfin ni ọlọ́run ní ẹ máa jẹ́ níjọ́ mẹ́fà níjọ́ mẹ́fà péré tọ́wọ́ àdọ́jọ́ kẹfà ẹ wà mú ń bẹ̀ ẹ mú ìjẹ́ ìjọ níjọ́ kejì ṣùgbọ́n ẹ má wà ẹ má wà tà n ò ní wá bá wọn lọ lé wọn jáde sí alọ́ tàá ni ẹnu pípọ̀ kan jáde síwájú fún ìdìbà yìí ẹ máa jẹ mọ́nú ẹ máa jẹ tàlẹ́wà. Ah, kò sí nǹkan tó ń ṣe ju kí wọ́n kàn jáde náà lọ tùmọ̀ lọ́wọ́ bá níjọ́ sunday ẹ̀ bọ́lọ̀ jáde saturday níjọ́ saturday làwọn ẹ̀jú ẹ̀ bọ́lọ̀ jáde síta oúnjẹ tẹ́ ẹ̀ wá jẹ́ saturday mu ẹ̀ ti mú níjọ́ kí níjọ́ ìjìnwó àgbàdo ẹ̀ ti o le àbí ọ̀ bàbá lè ní sọ ma bẹ́ẹ̀ ń jẹ àwọn òsè méjì wà láì sọ bá ṣe méjì òsì láyé òsì láyé tí láti fẹ́ ká máa lò yìí sọ̀rọ̀ láti fẹ́ ká máa lò tí bó ti ẹ kó jí gbogbo ọmọ Nàìjíríà gbẹ tẹ́kítẹ́kí ọ̀bọ̀ tí gbogbo ọkọ̀ wo nǹkan ti ń bàjẹ́ ẹ bá ṣe méjì méjì òsì láyé máa ń lò tó kú ni ibi wọn ò jalè ah wọn ò jalè. bẹ́ẹ̀ ni ọmọ ìdí ènìyàn kanjú àárín wọn wọ́n ti gba lórílẹ̀ ti pẹ́ àwọn ọmọ ìsírẹ́lì wọn ọ̀sẹ̀ ọba ọlọ́run ọba ọlọ́run ọba sọ pé wàlá. ọlọ́run ọba fún àwa náà ní nàìjíríà ó fún wa ó fún a ní epo ó fún a ní igi ó fún a lómi ó fún a ní gbogbo ẹ̀ ọlọ́run ọba ní ẹ máa jẹ ṣùgbọ́n o wà látọ̀. ẹ má kọjá àlà níbẹ̀ tẹ́ bá ti kọjá àlà níbẹ̀ máa retí báyà ìlà aláìkum ghadabi. báyà ìlà aláìkum ghadabi. bí ìyá ọlọ́run ọba àwọn a máa sọ̀kalẹ̀ jà lójú nàìjíríà báyìí wọ́n sọ̀kalẹ̀ àbíkẹ́ sọ fún ẹni tí ń kí òun fún wa ní mọ́sálásí láti máa ẹ bẹ̀rẹ̀ sí ṣe àlùkò náà sí lórí nàìjíríà láti ṣe èmi ń ké ní mọ́sálásí tèmi ẹ bẹ̀rẹ̀ sí kí látàkùn bá láti ṣe àwọn olórí ẹ̀sìn tí wọ́n jẹ́ mùsùlùmí àwọn ọ̀wà áfíà gbégbó láyé ti di alọ́fà bẹ́ẹ̀ làwọn ti kìtẹ́yìn náà ẹgbẹ́ ń gbowó ẹ má ti fún wa lówó ní kí ni ẹni ń ṣàdúrà fún kí lókè mi gbẹ̀lẹ́ nìkan ṣàdúrà fún lùú torí pé tọ́ba bàjẹ́ yọ bàjẹ́ dọ́dọ̀ tiẹ̀ náà bọ́ba sì dára bí wọ́n ti wulẹ̀ kí wọ́n máa gbé pọ̀ tó yóò rìn nǹkan wọlé kí wọ́n ló tà ní kàdúrà ẹ bẹ̀rẹ̀ alùpùpù náà sábà látàtún wà lọ. wọ́n máa sàlùpùpù náà sọ pé kọ́nà wọn ọba kó tọ́ba náà fi fa ńnà làdáàbà iná mọ̀wínú. ẹ máa sàdúrà yẹn ẹ pa lórí ìdúrà حيث لا إله إلا أنت سبحانك إنا كنا من الظالمين حيث ربنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أما يعني ẹsìn pẹpẹ fún fọlọ́wọn ọba pé aburú ti ń fi lókè lọ́fẹ́ jáì ọlọ́mọdé jálò wá sí nàìjíríà yẹn àwọn fi gan yẹn ẹni tí ọba ń níròyìn dáadáa tàbí tí ò wọjọ́ ọ̀la rẹ̀ àbójọ́ ọ̀la àwọn ọmọ ẹ̀ tọ́ bá ti dàgbà ẹlòmíì òkú ti dàgbà tó ń tọ́ wọjọ́ ọ̀la àwọn ọmọ rẹ̀ ìlú náà ní ẹ́sà bẹ́ẹ̀ wọ́n àti lè gbá wọn lè kó òun bẹ́ẹ̀ gbogbo wọn ò lè kúrò ń bẹ tán táwọn kan bá ti ẹ̀sà lọ lómi àwọn kan ọ̀sẹ̀ kú ń bẹ bó o sì kó gbogbo àwọn ọmọ rẹ kúrò mọ̀lẹ́bí rẹ ò lè kó tán <laughs> àbí kó bu àdúrà kẹrù ju àdúrà títí aburú yìí mọ́jẹ̀ kan wọ́n rí dáadáa ẹni kọ́ lọ́wọ́ bá fi dípò fún gbogbo aburú tán plan àwọn àmọ̀ bá burú wà sí afẹ́sẹ̀ ọ̀dájú bẹ́ẹ̀ fún lu yìí tí wọ́n sì mọ̀ pé àwọn escape ẹ̀ láwọn ṣùgbọ́n mi àti ẹ̀ láborí fà kí ló dé tàbí wá ní ọ̀rọ̀ ju nínú wọn àti buhari o àti jonathan o kò sí kankan tá a mọ̀ ẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn kan mọ́ ó ti kó pé <laughs> eléyìí mùsùlùmí eléyìí kí lọ́kàn àbọ̀lẹ̀ yẹn àní ìlú yóò dáa àní ò dáa bó ti wà yìí àní ò tòrò àlọ́ ń dàrú àní wọ́n tún fẹ́ fi dìde àwọn míì kún yà wọ́n fẹ́ fi yà kún yà wa ìwọ ló ń bá ní gbé yà lọ. mudadawa dáadáa wá ẹni tó bá mudadawa wù ọjọ́ mú dáadáa wá bàbá gbé ibẹ̀ nítorí ọjẹ́ ìgbà mọ́tò ọmọ nàìjíríà lẹ́wà darí ẹ̀ sáàtì gbẹ́ nìkan lọ sí ó darí ẹ̀ sí ó dà ń dáwà bẹ́ẹ̀ tẹ́ ẹ̀mẹ́ lẹ́nu ìbò ẹ̀ yá alámù láti alámù فيحل عليكم غضبي كي أمير الله kí ẹ má bàa ṣe ríbi inú èmi ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba à ń bẹ̀ ọmọdé àríbi inú rẹ nàìjíríà yìí àmọ́ báwọn èèyàn ti kọjá àlà wọ́n ti jẹ gbogbo ọlá sí nàìjíríà wọ́n tún wá kọjá àlà mi jíjẹ wọ́n máa kọjá àlà ń bẹ̀ sá àti rí wọ́n ọlọ́run bá bínú dàkùn o wà wọ́n tí ọ̀jẹ́ o àbí wọ́n jẹ́ tí wọ́n kó jẹ́ ń bẹ̀ àbí ká fi wu àwa tá a jẹ́ o èmi ò jẹ́ o <laughs> ọ̀dà lójú bẹ́ẹ̀ ní nǹkó wọn jẹ́ wọn náà sì kó jẹ àwa ń fa ọlá apáwò sínú àwọn ẹni burú nù tí wọ́n dààmú ìlú yìí tí wọ́n fẹ́ kọjá àlà tí ọlọ́run fẹ́ bínú báni rí aburú jìnà sí wa gbogbo àwọn aláburú nìkan jẹ́ aládìyàn ti rẹ̀ rú aburú sọ́kàn ọlọ́run ọba kọ́bọ́ ni gbàgbára lọ́wọ́ wọn ni gbogbo pílánì wọn kó jòkó padà ọlọ́ba tó lè ṣe bẹ́ẹ̀ ọlọ́run ọba sọ pé wọ́n máa yá lé lára lẹ́yìn yìí kọ́tọ̀ bí. wọ́n máa ń yá lé lára lẹ́yìn ọ̀gọ́dọ̀ bí wọ́n kọ́lẹ̀ háwa. ìkẹ́ni tó bá wá jẹ́ pé ìdí ìlú yẹn ti parẹ́ ìlú yẹn ti tán síbi náà ọlọ́run bá bá sọ̀ kalẹ̀ sílùú kan àbí sáàyè kan àyè náà ti parẹ́ fáfá ní àwa. wà á yà fi kílọ̀sì síbẹ̀ bọ́lọ́run ọba bá ń sọ̀rọ̀ pé mò ń bínú mò ń bínú tí wọ́n bá ti bínú nǹkan yẹn ti parẹ́ kì í wí lásán ló fi jẹ́ sípò ní ìdí àmọ́ àkàmọ́ àtàdúrà ní tiwa gbogbo ń dáhùn dáhùn bá burú fẹ́ tẹ̀lẹ̀ yìí ọlọ́run bá sọ pé wá ń mi lágbàpá. wà á ní àgbàpá rọ̀lẹ̀ máa bá. ibi tí àwọn òyìn bí mo ti jẹ́ pé ẹni tí ó lè kókókó ní ànínílé mi ọlọ́run ọba tó ń bẹ́ẹ̀ aláàánú mi ní aláforíjì mi ní ṣùgbọ́n o èmi ò ní forí jẹ njẹ ọba béèrè àforíjì ẹ ń bá tọrọ àforíjì ni màá foríjì. ìmọ̀ ọ̀dà. gbogbo ẹni tó bá tutù bá wàsọ̀dọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba ni màá foríjì. wà á bá ń. lọ́ba ti tún ní gbàgbọ́. wà á mi lọ́sọ̀ ní àárọ̀. ó sì wá ṣiṣẹ́ eré pẹ̀lú ẹ̀ tó bá ní gbàgbọ́ tó oníṣẹ́ eré pẹ̀lú ẹ̀ lọ́mọ pé gbogbo tún ẹ̀ka exodus afẹ́ gbọ́ àti fẹ́ ka báyìí láti fi jòkó méjì sẹ́yìn dára yìí àwọn akadé ẹ̀ mẹ́lẹ̀ kẹ́ńtẹ́ ọ̀kà kọ́mọ́kòló lò ó sì dáadáa yìí kálíbà àti òkú lẹ́nu ẹ̀ afẹ́ lọ wọ exodus seven láti eight to thirteen. ọ̀pá aaroni. ọ̀pá aaroni. tí arọ ní lọ́pàá wọ́n máa ń pè ẹ́kítọ́dù ní ìhà ìhà tábà sọ̀rọ̀ báyìí nù ẹ̀sìn náà wọ́n gbé yàrá ìhà ẹ́kítọ́dù seven ọ̀yà láti eight to ọ̀pá arọ ẹ̀dá fún ní lọ́pàá lọ́pàá. olúwa ìyá. àwọn èèyàn tá a lọ̀gá tá a lọ́mọ fẹ́ musa lọ̀gá di, jáde gbé àwọn èèyàn jọ palẹ̀ náà. kí ọ̀pá náà lè fi ètò. nígbà tí wọ́n ń ṣe debate àwọn competition láàrin àwọn òkùnà àti musa àyùsọ̀rọ̀ àti wọ̀nyí àti àwọn ìgbà yẹn àwa fẹ́ pé tí wọ́n bá ti ju eh, eh, ọ̀pá tiwọn sílẹ̀ tó kún tiwọn sílẹ̀ àwọn òkùnà ní tó kún wọn bá ti dé ètò ìwọ náà ju ọ̀pá rẹ sílẹ̀ àwọn á ní ọ̀pá haroni tí haroni náà ń jọ pàlẹ́ ìjọ náà mú sí àyíṣọ́lá tó náà. ó lè àti haroni bá tọ́jú ọ̀pá rà wọ́n ti ṣe gẹ́gẹ́ bí àti gẹ́gẹ́ bí àti bí olúwa máa mú wọn. wọ́n ti sílẹ̀ wọ́n ju ọ̀pá yẹn sílẹ̀. haroni ju ọ̀pá náà sílẹ̀ iwájú bárò àti àwọn ẹgbẹ́ rẹ̀ ọ̀pá náà fi dán. tí wọ́n wà ní ilẹ̀ yìí. ọkùnrin gbogbo wọn jọ yẹn pé fàhádà fàhádà àwọn náà pa iná wọ́n ti bí àwọn ti bí aró ìdíje. àwọn náà ti wọ́n pa iná wọ́n ti bí aró ìdíje aró ìdíje wọ́n ti bí mú òtẹ̀lẹ̀ olúkúlùkù wọn sọ ọba rẹ̀ sílẹ̀. kálukú wọn sọ̀pá wọn sílẹ̀ láwọn òpìlẹ̀ tí mose tí fáráwò kó jọ. ọ̀pá wọn ti di ètò. ọ̀pá wọn ti di ètò lójú ẹsẹ̀. ṣùgbọ́n ọ̀pá arọ́nì gbé gbogbo ọ̀pá tí wọ́n mi. ṣùgbọ́n ọ̀pá arọ́nì gbé gbogbo ọ̀pá tí wọ́n mi. ètò ètò ní ọ̀pá òwòpá mi. ètò ló ṣe kí ló gbé sí òmì tó ti bá bá ní ló fi máa mọ̀ pé ìtàn ẹnìkan ló sì kò ti ń kọ gbogbo eléyìí ìdọ̀rọ̀ ọlọ́run Uh, síbẹ̀ síbẹ̀ ọkàn bára ò kò tó lè kó ti kàtà ń kàtí yàn. Olùsọ ti ló ra gẹ́gẹ́ bí olúwa sọ tẹ́lẹ̀. Àrà àkọ́kọ́ tí wọ́n gẹ́gẹ́ bí olúwa sọ tẹ́lẹ̀. Ẹ̀rọ ìlọ́ni. Nà eléhùn adivẹ́tà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nǹkan kàtà tẹ̀lé. Sọ́nà Exodus náà lọ Exodus fourteen twenty to thirty. Exodus thirteen fourteen láti twenty six títí di thirty mẹ́rin péré náà lọ́ọ́ kàgbẹ́. Ọlọ́run sọ fún Mósè olùwà bá lílà òun pa kọjá. lílà òkun pupa kọjá. olùwà bá. ìjánu ìpẹ̀lú òkun pupa ni níì níì yámù táwọn afẹ́ ní yámù. olùwà bá lọ sí ebè ó ní sọ fún àwọn ọmọ ìsírẹ́lì pé kí wọ́n rí padà kí wọ́n sì pààrọ̀ síwájú pé àìlóṣù láàrin ìdórí àti òkúba níwájú gáárì ìtẹ̀wórí. àwọn nígbà tí wọ́n parí tán tí wọ́n ti lọ òkun pupa fẹ́ràn pé àwa náà nìsín a ti hàn pé mọ́tò àti àwọn ìjọ rẹ̀ wọ́n ti parí fáráwù sínú omi báyìí tí wọ́n parí fáráwù sínú omi kí lọ́kàn lẹ́yìn rẹ̀ ìtọ́kàn lẹ́yìn rẹ̀ ni wọ́n sọ pé wọ́n ní wọ́n pa àlọ́ sí ìdí òkun pupa. ẹ pàdé ayé tí wọ́n ti rẹ̀ lẹ́bàá òkun nítorí fọ́nrán ìwé ìwé ilẹ̀ ti ká àwọn ènìyàn Ísírẹ́lì mọ́ àbálẹ́sì ti àbálẹ́sì ti ṣe wọn lọ owó tó mú kí ọ̀nà fọ́nrán òde yóò lè pa yóò lè parí yóò lè parí owó ti gba òde lórí fọ́nrán àti àti owó rẹ̀ àwọn ará Íjíbítì yóò wà mọ̀ pé. èmi ni olúwa àwọn èèyàn Ísírẹ́lì ti ṣe bí olúwa ti wí nígbà tí wọ́n nígbà àwọn ọba Íjíbítì pé àwọn ọba ti sá lọ èrò èrò tí àwọn ẹlẹ́wà tí àwọn 14 nípa àwọn èèyàn na nǹkan exodus fourteen

ló ti pín tí mo ń sá àwọn ọmọ ogun rẹ ti dá kọjá nìyẹn ìfẹ́ ìyàwó tó ti ẹ̀dá àti káyà ìyọmọ bẹ́ẹ̀ ẹ̀dẹ́ ká fẹ́ gbọ́. Láwọn yóò rẹ̀ tó ní òkúpa. Tọ́wọ́ wá ní Kùránì ní kọ́nà ọ̀pá rẹ̀. Kí orílẹ̀-èdè àwọn ará Íjíbítì àti kẹ̀kẹ́ owó wọn àti àwọn ẹlẹ́sìn wọn mọ́lẹ̀. Ó sì bá ọwọ́ ọ̀dọ̀ lórí òkun. Òkú bá bẹ̀rẹ̀ sí sẹ́lẹ̀lẹ́ bí ó ní bí ó ní sẹ̀tẹ̀lẹ̀. Bá bẹ̀rẹ̀ sí tàn. Ó bẹ̀rẹ̀ sí ní sàn gẹ́gẹ́ bí ó ní sẹ̀tẹ̀lẹ̀. Nígbà tí mo ti kọjá odò kan. Nígbà tí ẹ kọjá odò kan. Nígbà tó kọjá odò kan àtàwọn ọmọ àwọn jàmá rẹ̀ àwọn ọmọ ẹ̀ ní eléyìí sọ̀rọ̀ pé ọwọ́ náà lọ náà tó kù pupa tó fi kọjá fi kọjá. Máa fi kọjá rẹ̀ náà kó lè bá a lè gbé àwọn fúráhùnù àti àwọn ọmọ ẹ̀ wọ́n ní mú tòtò náwó sí òkùnkùn pa kó lè bá a pàdé ní wọ́n ń sàn tó ti ń sàn tẹ̀lé. àwọn ará yìí ti gbìyànjú láti jáde. wọ́n fẹ́ jáde. ṣùgbọ́n olówó pa wọ́n sínú òkun náà. bàbá tí a fún máa bàbá tí bàbá tí a fún ẹ̀rẹ̀ yá mi. olóòtú padà sí ìgboro rẹ̀ hmm. ó sì gbòòrò wọn ó sì gbòòrò ẹ̀rọ àti àwọn ọyá tó lọ fifteen bákan náà nineteen to twenty one orin mariamu mariamu maria bẹ́ẹ̀ ni kábẹ́ ni ó fi ọyá. orin miriamu. máa ní akọ ọ̀rọ̀ kejì mi àbí mi mi miriamu miriamu orin ẹni bí miriamu kọrin táwọn ẹni miriamu abẹ́mu kàlóńdùn ààbọ̀ ọyá nígbà tí àwọn ẹgbẹ́ ń sọ̀rọ̀ náà ni o nígbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ tí Mùsá àtàwọn àwọn ènìyàn rẹ̀ tí wọ́n borí yìí fira wọn fara wọn fira wọn. nígbà tí àwọn ẹgbẹ́ fáráàlú àti àwọn ẹgbẹ́ ogun rẹ̀ àti àwọn ẹlẹ́sìn wọn inú mhm. òkun olúwa mú bí omi padà kò wọ́n mọ́lẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn Ísírẹ́lì lórí lórí ìyẹ̀bẹ́ ilẹ̀ láàrin òkun. ìyẹn ni pé àwọn tó tẹ̀lé Mùsá àyíṣàlátù ọ̀sẹ̀dá àwọn kọjá lórí ilẹ̀ gbígbẹ́ lórí òkun nínú òkun ṣùgbọ́n fẹ́ráhùn nìjẹ́ àtàwọn ọmọ ogun ẹ̀ tẹ̀lé ilẹ̀ nígbà tẹ̀lé ní ìyàwó wòlíì obìnrin. wòlíì obìnrin títí ìyàwó dání. ìdè arábìnrin ààrẹ. fúra wọn náà bí wọn. àròyìn. àyà kan kàtún kàtún kàtún. náà nígbà tẹ̀lé ní ìyàwó wòlíì obìnrin ìdè arábìnrin ààrẹ. bẹ́ẹ̀ ìlú ti ń bí rẹ́lì lọ́wọ́. Ah. gbogbo àwọn obìnrin ti tẹ̀lé wọ́n lu bí ń bí rẹ́lì wọ́n sì dúró. nígbà tó bá dá ọ̀rẹ́ fún wọn nítorí bí ó ti ta àdàkàjọ tí ó lè lò. fún ìyẹn ni pé ó ní wọ́n kọrin ó dáhùn obìnrin kọrin wọ́n gbé wọ́n kọrin nígbà tí mo dá àtàwọn jàmá rẹ̀ tí wọ́n kọjá òkun pupa. ó ti ta àti ẹsẹ̀ àti àwọn ẹlẹ́sẹ̀ bí òkun pupa. ntí ọbẹ̀ kan náà ni ó rí ọ̀ma kọ́ńtẹ̀ ń kọ́ lórí ọ̀yà kọrin ẹ̀ báyìí náà àwọn kàfẹ́ ẹ̀yìn ìlànà ọ̀sẹ̀ bíi tí a bẹ́ẹ̀ ṣe ń kà á nù lóṣù màbọ̀ ẹ̀yìn ọ̀rọ̀ òsì ìdá ọ̀yà rẹ̀. òsì ìdá àdìyẹ́bí àdìyàwó ẹlẹ́bí inú òkúta. báyìí bẹ́ẹ̀ ó kọrin fún wa fún àgbẹ̀ wọn parí tán. ọ̀yà ìyàwó káàtàlẹ́rù ìyàwó haruna ọ̀yà tó lọ wo asáfẹ́ àwọn táàtì kàkọ́kọ̀ díẹ̀ káfẹ́ rí dáńtì dá wà lónìí kan lọ́tún wọn wáyé tóbi fún díẹ̀ tá à ń sọ wà wà sáyé wa. àwọn ọlọ́run ọba sọ kalẹ̀ fún wa ti ẹyẹ àparò òun wá ní sáré wá lọ́dọ̀ ní ẹyẹ àparò ní báyìí tó ń yíwá ní ọyá tó ń pa tó ń ka tó ń ka. nígbà tó yá. wí táìsì yẹn tọ́pìkì yẹn. mánà àti àparò. mánà wọn ò mọ sí máa rẹ wọn ò mọ pé lárúbáwá ni mánà ó náà ní gbogbo nǹkan tó bá jẹ́ pé ó jẹ́ ọ̀rọ̀ ọmọ ènìyàn lẹ́ńpẹ̀ ní mánà lọ́ọ̀ ìgbẹ̀lú kọ́ àlùmọ̀nì tòtò wáyé ọba tí fún ní nǹkan tí ó ti bá a lọ lẹ́ńpẹ̀ ní mánà. mọ́nù náà ní ọrẹ ìbùkún tó kọjá nílò ah, nínú ìdí ara yìí àwọn ọ̀wá mẹ́rin òní túmọ̀ rẹ̀ wọ́n ní mọ́nà àti kí ni àti àpárò àti ẹyẹ àpárò. nígbà tí ó yá gbọ́dọ̀ nígbà yìí ní ẹ̀ka. ọ̀kadà ti wá ń tò sí ọ̀yà yàrá kà nígbà tí ó gbogbo ìjọ ìrẹsẹ̀ ìjáde kúrò ní ẹni mú. Ah, wọ́n ti kúrò. wọ́n ti ń lọ báyìí lẹ́yìn òkun wọ́n ti kú lẹ́yìn òkun yẹn gbé náà làwọn náà wà nísìnyí wọ́n ti kú wọ́n ti là kú níbi òkun ọlọ́wọ́n báyìí ti pa pé ráwọn náà làwọn ọmọkùnrin rẹ̀ tí wọ́n lọ bẹ̀rẹ̀. wọ́n lọ sí abáyẹ̀ ìdílé tí ó wà ní àmì ẹ́sìmù àti jìnnárì ní ọjọ́ ẹ̀ẹ́dógún oṣù kejì tí wọ́n jáde kúrò ní ìdíjì ni wọ́n ṣe abáyẹ̀ náà. oṣù kejì yẹn ni pé fifteen eh, two weeks náà ni wọ́n lò gbogbo ìgbà ìgbà ìsirẹ́lì bá bẹ̀rẹ̀ sí mọ́tì mọ́tì àti amúlé ti máa bá rẹ̀. àwọn ọmọ ìsirẹ́lì ń sọ fún yín pé oúnjẹ yẹn wá sí ilé gan òun èso nígbàgbọ́ wákàtá yìí fún ilé yìí oníṣẹ́ ìyanu dání tá ti tẹ̀lé yóò fún alówó yóò máa ń gbọ́ àlùfẹ́ tí wọ́n sọ fún ànábì ọlọ́run. wọ́n wí pé ìbàbá ìṣe olúwa kí olúwa bá wá sí ilẹ̀ egypt níbi tí olúkúlùkù wọn ti jókòó ti ìbá àwọn ọbẹ̀ náà. kí a ti jẹ́ lórí àjọyọ̀. ẹ̀rí pé musa kí ló wá fún ara fún òní egypt àwọn òṣìṣẹ́ rálẹ̀ sí egypt láti olúkálùkù wá ti ń jẹ tó jókòó sí ìta àtàn ọbẹ̀ ẹran rẹ̀ sí ń jẹ àjẹyọ̀ padà àjẹyọ̀ ń jẹ ní ìgbà ọwọ́ akó wa ṣe asálẹ̀ ní báyìí ibi tí òsì ibi tí òsì kankan. ibi ẹni kọ́ ọ wá sí àárín asálẹ̀ yìí bẹ̀rẹ̀ láti fi ipa gbogbo wọn. <laughs> ọ̀yà mo gbọ́ wọn pé ọmọ oúnjẹ náà ní kíni ọmọ ẹgbẹ́ rẹ̀. olúwa bá sọ fún wọn ṣe pé wo owó ẹ̀rọ oúnjẹ fún eré láti ọ̀run. náà ni kí àwọn ènìyàn máa jáde lọ lónìí lọ táwọn ènìyàn máa jáde lọ ní ojú kí wọ́n sì máa kó ìwọ̀nba ohun tí wọ́n yóò jẹ ní ọjọ́ kọ̀ọ̀kan. Wọ́n yóò fi èyí tẹ́ wọn wò kí kí n fi mọ ọ̀gá wọn yóò máa tẹ̀lé òfin mi àti wọn kò ní tẹ̀lé. Nígbà tí nígbà tí ó bá di ọjọ́ ẹ̀fà kí wọ́n kó oúnjẹ wálé kí wọ́n tó ìdọ̀bọ̀ méjì yìí kí wọ́n kó ní ojoojúmọ́. Ìyẹn ọjọ́ kẹfà ìyẹn ní kí wọ́n ní lọ́jọ́ kejì wọ́n wà mú ìlọ́po méjì wá èyí tí jẹ lọ́jọ́ kẹfà àti tí wọ́n jẹ nínú ọjọ́ yìí. ó ní àbí alóyè bá sọ fún gbogbo àwọn ènìyàn israẹli pé ní ìrọ̀lẹ́ òní ni ẹ ó mọ̀ pé olúwa ló mú mi jáde láti ẹ̀ wọ́n ti di wọ́n ti di mọ́tò sí ẹ̀yẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ o mú ní náà àtọ̀mọ́ ọ̀gbìn onílé mọ̀ pé olúwa ló mú jáde kúrò nílẹ̀ ìdè ẹ̀ ẹ̀ rò pé bí ọ̀pá

Ìtọ́fà bọ́yá ìtọ́fà tó torí máa ní ìgbà àwọn ará yín ti fẹ́ràn lórí àti àwọn púpọ̀. Tọ́ba dé yìí, ní tí wọ́n ń jẹ ìlà yìí níbẹ̀, òun náà ní ìran ẹran àti búrẹ́dì. Ní wọ́n kọ́ jẹ́ díẹ̀ tàbí ẹran tàbí ẹja. Ẹ̀ka yìí pé búrẹ́dì. Tọ́ba ń rí Christian tọ́ba ti búrẹ́dì báyìí yọ lọ mọ ẹran lára láì ẹyin búrẹ́dì jẹran nílẹ̀ yorùbá ní ẹbá búrẹ́dì jẹran wọn pé àpá ni àbòmí ni àpá dájú kọjọ tó yọ ìlàjì adìẹ bíríkì lè ya ọmọ yìí bí tọ́ba ti fẹ́ ẹbí bíríkì lè ya àbí kápẹ́ńtà náà ni tọ́ba dé báyìí tọ́ba fẹ́ lọ jẹun áàpù chicken ní ibi kan ní àná ní ó gbé iwájú e yóò ti búrẹ́dì sílẹ̀ gbẹ̀ kò ju àná lọ búrẹ́dì àtẹ̀rẹ̀ yọmọ ìjà báyìí wọn ti jẹ wọn gbádùn ìdúgbò bóyá náà lọ́wọ́ àbàtí wọn ti túmọ̀ ẹ̀gbẹ́ gbé búrẹ́dì àti kìnnì. àti ọ̀rọ̀ náà. ẹ ó ṣe àtẹjọ́ nítorí pé olùkọ́ gbogbo nínú tí ẹ̀ kò fi hmm. nítorí pé kí ni àkíni àwa yìí jẹ gbogbo nínú tí ẹ̀ kò àwa kò ní àwa má lè ẹ̀ kò fi olúwa tí wọn ní ẹ̀ kò fi. ó sì sọ fún arúgbó pé sọ fún gbogbo ìjọ ìyẹn nígbàdí pé kí wọ́n tún máa lè jẹ́ ẹ̀rọ olúwa bí aráàlú ti ń bá gbogbo ìlú ènìyàn ìsírẹ́lì sọ̀rọ̀ wọ́n wo apá àtà wọ́n lọ apá àtàlẹ̀ wọ́n sì ń gbé gbogbo ojú ahọ́n nínú ikú òkú. ikú mọ́ sí àwọn ọmọ ìsírẹ́lì tó kí ìsírẹ́lì kù nínú ọlẹ́ ní ìrọ̀lẹ́ ẹ ó máa jẹ ẹran ní òwúrọ̀ ẹ ó máa jẹ búrẹ́dì dé àtẹná. nígbà náà ni ẹ ó fún mọ̀ pé èmi ló wọ ọlọ́run. nígbà tí ó di ìrọ̀lẹ́ àwọn ẹyẹ àpárò wọlé. ẹyẹ àpárò tí wọ́n jẹ́ sí. Mhm. wọ́n ti gbogbo àgbọ̀ náà nígbà tí ilẹ̀ ọlọ́run máa kì í sẹ́ẹ̀ gbogbo àgbọ̀ náà nígbà tí náà bá tẹ̀lé wọ́n ní. bóyin ti dé lẹ́lẹ́gbọ́n nìkan nígbà tí ìwé tẹ̀. nígbà tí náà bá tẹ̀lé wọ́n rí bí eré funfun kan tí ó dàbí ìrìndì bíbo ilẹ̀ ní ojú ara. ó ṣe rìndì rìndì rìndì lórí ilẹ̀ ìrìn kọ́kọ́ tẹ̀ àwọn ọmọ pé ìgbà wọn ò ìrìn kọ́ ní tá a fẹ́ sọ̀kalẹ̀ nígbà náà wọ́n wá bá ń lẹ̀ kìrìbìtì kìrìbìtì lórí ilẹ̀ lẹ́ẹ̀ nígbà náà àwọn ènìyàn Ísírẹ́lì yìí wọ́n bẹ̀rẹ̀ sí bí ara wọn lẹ́yìn òpin kí ni. eléyìí àwọn òrìṣẹ́ eléyìí. nígbà tí wọ́n wọ wọn bí ilé. ọ̀jẹ̀ bẹ́ẹ̀. ní ó lè bá ti ara ní òpin olùdíje olùdíje láti láti tẹ̀lé àtẹ̀sí olúwa pa ni pé kí olúkúlùkù yín pé ìwọ̀nba tó lè jẹ kí ẹ pé. kọ̀ọ̀kan dédé oúnjẹ tó ní kọ̀ọ̀kan lè jẹ náà kò mú kúrò nípa. àwọn ènìyàn israẹli dìgbẹ dìgbẹ àwọn ènìyàn náà lè ju sí ọjà ní ọgbó àwọn ènìyàn náà kò sí àwọn ènìyàn náà kò sí gbogbo ṣùgbọ́n ṣùgbọ́n nígbà tí wọ́n fi ìwà òrìn mọ́ àwọn tí wọ́n fẹ́ púpọ̀ jù wípé orin tí wọ́n fẹ́ kò lé nǹkan kan àwọn tí wọ́n fẹ́ àwọn tí wọ́n fẹ́ ti wọ láti ní wọn má kò ju tí wọn lè jẹ lọ nínú ní tó lè jẹ ni kó gbé tọba ti gbé délé ọgbọdọ fẹ nǹkan kan fò torí pé tọlá tó ń tọ kalẹ̀ rọ fúrẹsì mọjẹ tànà tòní náà ló tún jẹ lọ́la ṣùgbọ́n mo nígbàgbọ́ ṣùgbọ́n òwò ọ̀sùnkúrẹ́ tẹ̀lé lọ àwọn ìrẹ̀lẹ̀ ti náà kù bí òwúrọ̀ lọ́kẹ̀ẹ́jì nígbà tí ilẹ̀ ọlọ́kẹ̀ẹ́jì máa orin tí wọ́n dákù ti ti ìjẹ̀ ìjẹ̀ ti yọ ìṣe ó ti rò ó wọ́n ti bá bínú sí wọn ní àárọ̀ ni wọ́n ti rò ó. a ti sọ fún yín fún àwọn ẹgbẹ́ yìí ìfúnkẹ́ni ìfúnnà ní àárọ̀ ni olúkúlùkù máa ń gbé owó tó bá lè jẹ tán. Yorùbá béèrè gbogbo èyí tí ó bá wà nílẹ̀ yóò sì lọ dáàbò. Nígbà tí ó di ọjọ́ ìjọba, wọ́n kó ìlànà lórí olúkúlùkù kó ìwọ̀n òde ìmẹ̀jì lòjì. Nígbà tí àwọn àgbààgbà Ísírẹ́lì ló sọ fún bàbá fún lóko, ó ní fún wọn pé ohun tí olúwa bí yìí ọ̀la ni ọjọ́ ìsinmi tí ó ní tí ó ní olúwa ẹdín ohun tí ẹ bá fẹ́ dín kí ẹ̀sìn tó ohun tí ẹ bá fẹ́ tè ohun tí ó bá tẹ́kù ẹ̀sìn pamọ́ ti di òwúrọ̀ la. ìyẹn ní ọjọ́ kejì kí wọ́n lè bá ọjọ́ kẹfà wọn ni wọ́n mú oúnjẹ ọjọ́ kejì lọ́wọ́ láti bẹ̀ ìyẹn ò ní bàjẹ́ kò ní yọ ìdín wọ́n sì mú lọ. lọ́kà fi ìwọ pamọ́ ti di òwúrọ̀ gẹ́gẹ́ mo ṣe ti fún wọn o bẹ́ẹ̀ ni kò sọ pé ẹgbẹ́ yìí nítorí pé òní ni tó ń jẹ́jọ́ kejì o tún ni tó tún yàrá gidi ènìyàn ó o tún bí ìjọ jẹ́jọ́ kejì lọ́wọ́ tẹ̀lé ó tún lọ òpè àìbá àwọn bóyá títà tí máa bá àtún nílé àtún ń bẹ́. yóò fi kó láti pa nítorí náà yóò fi jẹ pé ní ọjọ́ kẹfà ó fún yín ní oúnjẹ fún ọjọ́ méjì kí olúkúlùkù lè dúró sí ààyè rẹ̀ kí ẹnikẹ́ni má ṣe jáde ní ilé rẹ̀ ní ọjọ́ keje. àwọn ènìyàn náà bá sinmi ní ọjọ́ keje. àwọn ènìyàn ìfẹ́ ìfẹ́ orúkọ oúnjẹ náà ní mọ́nà. mọ́nà náà làwọn náà ń pè ní ohun àràfẹ́ ní ohun kùrọ̀ áìsì. ṣùgbọ́n àwọn ọ̀mọ̀ eléyìí ó yẹ kó máa jẹ́ mẹ́sẹ̀jì fún gbogbo àwọn èèyàn wa ọ̀rọ̀ yìí tí wọ́n ti wọ̀ lójú ọ̀nà ẹ̀bọ̀ tí wọ́n ti Islam ìpè alukurani anabi ọ̀ma kọ̀ kò sì máa kà ẹnìkan òsì pé kankan rí yìí sí àwọn ẹni kọ ní gbogbo ohun tí ń bẹ ní alukurani is the messenger of Allah ó ní òjijì ọlọ́run ọba ẹ máa ti wá gbà fún òjijì ọlọ́run ọba yìí ọ̀dọ̀ ra yàtọ̀ pé kọ́ tẹ̀lé ogun tó mú wa ẹni pé kọ́ tẹ̀lé bẹ́ẹ̀ sọlọ́ba wa lè sẹ́lá kó fi gbogbo àwọn ìlànà sílànà tí kò bá ṣe déédéé ní tó bẹ́ẹ̀ mú wa kó bì sílẹ̀ kọ́ wa tẹ̀lé torí pé máa ń nù nínú ẹ̀yìn nínú àlùkò àná máa ń nà náà lónú kínú nù bọ́lá wa máa ń nà lónú báyìí ẹtùbù làǹkà orí kẹrìndínlógún kẹrìndínlógún ogún náà sísìn. na ẹni bíbí bíbí ó dàbí òṣèlú ìgbòràdà ah. ó funfun ó sì jọ̀lẹ́ lọ bí búrẹ́dì pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó ń lò ó ṣe. ayé ẹ ṣe kí n padà bọ̀ wá lẹ́ẹ̀kan wọ́n pè ní kíni búrẹ́dì ìmọ̀ ní ìsìn wọ́n ní wọ́n kò ní ó sì wọ́n lọ́ọ́ dàbí kíni àti kìsì búrẹ́dì àti kíni oyin oyin ni máa ń nù oyin ṣùgbọ́n àwọn àtúmọ̀ ẹ̀ lẹ́ẹ̀kan ń gbé búrẹ́dì àgíríkì mọ́ní tí wọ́n ń ṣe padà sẹ́yìn pé ìmọ̀ tó ń ṣe búrẹ́dì mà ọ̀dà àti kíni ọ̀dà àti kíni wọ́n lọ dà bí gan àbí wọn ò gbé búrẹ́dì pẹ̀lẹ́pẹ̀lẹ́ gan wọ́n lọ dà bí wọ́n mọ̀ pé kì í ṣe búrẹ́dì níbi báyìí padà pé ọ̀dà àti kíni sẹ́mánì nǹkan dàbí nǹkan ajẹ́ tó kì í ṣe nǹkan gan ọjọ́ ni. ó lè fún ọ pé àtẹ̀tí lolúwa parí àtẹ̀tí lolúwa parí yìí ẹbí ìwọ òwe ìfọpamọ́ láti ìrandíran yín kí àwọn ọmọ yín lè rí irú oúnjẹ tí mo ti gbọ́ yín nínú abálẹ̀ náà nínú abálẹ̀ nígbà tí owó jáde láti ilẹ̀ ìdíjíjì wà. mo sì bá sọ fún arẹ́sùn mú ìgbòho kan kí o fi ìwọ̀n rẹ̀ yí májọ̀ kan sínú rẹ̀ kí o gbé kalẹ̀ níwájú olúwa kí ẹ kí ẹ pa kí ẹ pa mọ́ láti ìrọ̀jú rẹ̀ yé. Àwọn ìgbà gbé kalẹ̀ níwájú àpótí àpótí ẹ̀yí gẹ́gẹ́ bí àṣẹ tí olúwa ti pa tó wọlé. Àwọn ènìyàn Ísírẹ́lì jẹ mọ́nà náà fún ogójì ọdún. Ah, ogójì ọdún mọ́nà àtàlùwà láì fi tẹ́ rẹ̀ ẹ̀ẹ́dẹ́ ẹlòmíì kú síbẹ̀ àbí ó tún bí màá bẹ̀ ọmọ rẹ̀ náà tún jẹ́ láì fi tẹ́ kọ́kàn bọ́ta lásán ó sì mú oúnjẹ yọkàn bọ̀ síta lásán fọ́ọ̀tì kẹ́ni fọ́ọ̀tì yẹn táwọn àwọn èèyàn náà ni ọlọ́wọ́n ọba sọ nínú tíì ọlọ́wọ́n ọba sọ náà sọ̀rọ̀ àná pé nígbà tó sọ wípé nígbà tó ń sọ̀rọ̀ pé ànábì Mùsá bí bọ́ wọnú wọn wọ ábùdù nìkọ́jàta tí wọ́n wá tí wọ́n tẹ̀lé àwọn mẹ́fẹ́ yìí náà lọ ojú ogun ká àlàáfẹ́ bọ́ jagun káwọn máa jẹ kásìkín ká máa mú ìwọ ni wọ́n máa jagun lọ ilé hábọ̀ á ń tàwárọ̀ bùkà pàpà ọ̀tìlà ẹ̀yìn náà. هنا قال إن هدى أنت وربك فقاتلا فاذهب أنت وربك فقاتلا إنا هنا قاعدون. إيه أنا سوري كمان تاني بالكوبا. تبصر تبصر وقع. في أونلاين ألعاب كمان مثلا كلام في هذا هذا هذا أنت ìwọ náà ọ̀yọ́ náà wọ́rọ̀ bùkà àdúlùwà rẹ̀ ìwọ mọ́tà lọ́wọ́ olùwà yóò gbé mà lọ́wọ́ bàbá ọ̀sùn. bọ́ọ̀lá ìlà àbúrà ọ̀tọ̀ rẹ̀ ló. àwọn náà lọ́wọ́ jẹ́ àwọn tá à mọ́ nínú kan tá à ń gbádùn náà ń dá ọ̀rẹ́ ní àwọn òbí tó di àwọ̀ ẹ̀yìn kò tẹ́ ẹ̀ dá àwọ̀ ẹ̀yìn dá ẹ̀ ká lọ kankan á kí ni mo dá wá rí mi. ọ̀rọ̀ bí ní ìlànà. bá kí kò sí lọ́gbọ́dọ̀ ọlọ́wọ́n ọba pé èmi tó ń wèrè ọlọ́wọ́n ọba yìí kápá nǹkan kan yára mi lọ àtọmọ àyà mi àwọn méjì dájọ bẹ̀rẹ̀ náà ni àwọn méjì dájọ mara wa náà dàpọ̀ ń ní ọlọ́wọ́n ọba. ọlọ́wọ́n ọba yìí náà wà láyé náà lọ́pọ̀ omi bá mi rí. wàhálà yìí tó ọlọ́wọ́n ọba àwọn àjọ yìí ṣèjọ́ rí bá a ti tó wọn tó bá a lè rọ̀ wọ́n tó bá a lè fún wọn tó bá a lè ṣe fún wọn tó bá gbà wọ́n bẹ̀ abẹ́ kó wọn kó ló fẹ́ bá kó wọn kó ń tó ti bẹ́ẹ̀ náà wọn ò ti ọ̀pọ̀lọpọ̀ báyìí náà wà báyìí náà lọ́kọ́ mi lọ́ba ti ní. قال فإنها محرمة عليه قال فإنها محرمة عليه ọlọ́wọ́ abínú tí wọ́n ń bẹ̀ pé síbi tẹ̀ ń lọ láéláé. Ìgbà wo ni wọ́n fi ní dé bẹ́ẹ̀? Ọgbà ìlànà sáà sáà lè yá sí ìwọ̀n ẹran lọ ẹ máa bọ̀ ojú kan náà lẹ́sìn máa pàdé ara yín bọ̀bá náà lọ ọ̀bà lẹ́yìn tí tó gbéra ní tó bá ti gbé ọ̀bà tó tún lọ sọ́fẹ́ kọjú dùn ọ̀bà ó tún bára rẹ ní orí ewu kẹsàn-án tó tún lọ ó tún lójú ọba tọ́nu fẹ́ kọjá ojú ọba yóò tún bára rẹ̀ ní tẹ̀sítéjì. fọ́tí tèmi àtọ́jọ́ kan ẹgbẹ́ nípa ọ̀sán náà lẹ́yìn kan tó tètè gẹ́ẹ̀sì ọ̀nà náà ìjọba fún mi ọ pé mú mi náà yìí o àwọn eléyìí odidi fọ́tí iná rẹ̀ ni wọ́n fi ń lọ wọ́n ń bọ̀ wọ́n ọ̀mọ náà ẹ̀kú nígbà wọn pè láti ọlọ́pàá àti òun náà. yá fi wọn àti àbàlá àtàtà ẹlẹ́mọ̀ọ́ mi fàájì pé. wọ́n àná ni mò ń ká látàtà wọ́n bá mi jẹ́ o àwọn ìjọ rẹ̀ àwọn náà gbà kó fásitì ni wọ́n lò àwọn náà gbà bẹ́ẹ̀ a sì wọn fún wa kí ládàá ló ti bá lẹ́nu ló ti bá ń ká nínú àwọn tó gba ara mara kẹ́ńtì náà dá ẹ jù nínú àwọn àlejò lọ́wọ́ ọba nínú wọn lọ́wọ́ tó dà nàbà tírì lọ́wọ́ tó dà kìnnì nàbà tírì náà ọ̀yà. àwọn èèyàn ìsírẹ́lì jẹ mọ́tàlá tó ń gbọ́dọ̀ lóhun títí tí wọ́n fi dé ilẹ̀ tí wọ́n ti bá a gbé òun ni wọ́n jẹ títí tí wọ́n fi dé etí ilẹ̀ kìnnárì. Uh, ẹ jẹ́ ká dúró ń bi eléwọ̀n mi oṣù kàdí thirty six kàdí twenty kilo dé. thirty six lọ. wọ́n ti tó bá nìyẹn. ẹ wá tún lọ wo exodus nine nineteen ìta abẹ́wò ní ní ìta kíó lónìí gan ìta kíó lónìí gan ká tó máa bá yẹn. bí ẹ bá tó ń dé láti máa mú jáde fún amẹ. náà ìta kíó lónìí òun náà ní exodus nineteen láti one to twenty five àwọn ọmọ Ísírẹ́lì ní òkè Sinai àwọn ọmọ Ísírẹ́lì ní òye ìlẹ́yìn. tìǹkàyìn oná lẹ àwa ń bẹ nílẹ̀ tá a pé tọ́lọ́mọ bá sọ pé káyà náà ti ń bọ̀ yaba ní ìtura Okay. وجنوبهم جانب الطور الأيمن وواعدناكم جانب الطور الأيمن طور سينان الله رب بسم الله الرحمن الرحيم والتين بسم الله الرحمن الرحيم والتين láàrin ọ̀túrì sínú náà túrù náà nù sínú àwọn fẹ́ lè tẹ̀yìn náà sì ní ọ̀túrì sínú. nínú àwọn òkè tó ní bùkún a máa ń rìn sí àwọn òkè mẹ́rin ní ẹrẹ́ láwọn bá dá fún láàrú rẹ̀ ìkan náà ní gbọ́n tó sínú sínú sínú làwọn ń pè sínú nǹkan máa ń kà ní ọjọ́ àti jìn náà wọ̀ tó lè fi yìn òun náà ni àwọn ọmọ Ísírẹ́lì ní kíni ní òkè sinai. ní oṣù kẹta tí àwọn ènìyàn Ísírẹ́lì kúrò sí ilẹ̀ Íjíbítì lẹ́yìn oṣù kẹta iná wọn ṣe lẹ́yìn oṣù kẹta ni wọ́n ti àtàlẹ̀ sí náà. ẹbí bí wò ni wọ́n ti pé ra wá sí àtàlẹ̀ sí lẹ́yìn. gbogbo àwọn abidóhùn pè rẹ́ ti bímọ gàngàn gbogbo ẹ̀ ní àwọn làwọn onítọ́rí tí mo ti fa àlàyé gbogbo ẹ̀ pé tó bá ti débẹ̀ o àwọn gba àwọn ọmọ nàìjíríà tó ń lọ náà lọ jáàjì wọn ò ní nǹkan kan ju pé ọ̀sàbẹ̀wò tè náà náà lórí ní ọmọ wà ní bẹ́tílẹ́hìn bẹ́tílẹ́hìn bẹ́tílá. nígbà tí wọ́n ní adájọ́ yìí wọ́n pàgọ́ àwọn níwájú òkè ìsẹ́yìn ó sì bá gòkè lọ ọlọ́run lọ. mo ah, ti gòkè tọ ọ̀rọ̀ ayọ̀ fún agbọ́dọ̀ olúwa pèrè láti orí òkè náà ó ní ohun tí mo fẹ́ bí mo sọ fún àwọn ọmọ ìsírẹ́lì yìí ṣé ẹ rí ohun tí èmi olúwa fi ojú àwọn ará íjíbítì rí àti àti bí mo ti fi ẹ̀yìn pẹ̀yìn títí tí mo fi kó títí tí mo fi kó níwájú ọ̀dọ̀ mi ní ìyí. ẹ̀rí ló ń sọ ọlọ́run ni mo fi ẹ̀yìn pẹ̀yìn àwọn jẹ́mọ́tò ní pọ̀ nǹkan làwọn àwọn báyàwó àbẹ̀kan ọ̀fẹ̀yìn máa wọlé wọn èyí lò lé ìdí àpọ́nlé kọ́ ìdí àpọ́nlé kílẹ̀ sọ̀rọ̀ ìdí àpọ́nlé ìdí àpọ́nlé ní a bá sọ bẹ́ẹ̀ fún èèyàn gidi lọ́wọ́ lórí ayẹyẹ yóò fi lóun bẹ̀rẹ̀ dá ẹgbẹ́ yìí ni a fi pọ́n wọlé ó ti máa pé wọ́n sọ òjò oró àbí wọ́n dọ́gbọ́n ti tún bẹ̀rẹ̀ àlápọ̀. olùwà ọ̀rẹ́ ìyá ìlú lókè náà ó ní ohun tí mo fẹ́ kí o sọ fún àwọn ọmọ Ísírẹ́lì yìí ṣé ẹ rí ohun tí mo èmi olúwa fi ojú àwọn ará Íjíbítì yìí àti bí mo ti fi ẹ̀yìn pọ̀ yìí títí mo fi kó olúwa bí ọ̀dọ̀ mi léyìn. Nítorí náà bí ẹ bá gbọ́dọ̀ ní bí ẹ sì pa májẹ̀kùn mi mọ́, ẹ lè bẹ̀ẹ́ sèmi láàrin gbogbo ènìyàn nítorí pé ìgbèrè gbogbo ayé ìpátápátá ẹ ó di ìran àdúgbà àti orílẹ̀ ìgbìmọ̀ tóbi bẹ́ẹ̀ ni kí o kí o kí o sọ fún àwọn ọmọ Ísírẹ́lì. Mọ́tò bá padà mọ́tò bá padà wá ó pe àwọn àgbààgbà Ísírẹ́lì jọ ó sì sọ lóko tí olúwa pa. ní gbogbo tí olúwa wí ni àwọn èròjẹ mo lè bá lọ sọ ohun tí àwọn ènìyàn náà ń fún olúwa. ẹni wọn lọ bá wọn gbọ́ àwọn gbà mú ìsìnkú ọjà bọ pẹ̀lú wọn wọn pé iná àwọn ẹ̀kọ́ àyẹ̀kọ́ náà ń gbé yẹn. mo lè sọ fún olúwa sọ fún mo lè pè é mo tọ́ ìgbẹ́ lọ́dọ̀ wà kí ni nítorí ṣe ṣe wọ́n ní mọ́ọ̀sì sọ fún olúwa sọ fún mọ́ọ̀sì pé sọ fún wọn ọ̀rọ̀ bí mò ń ọ̀hún omi olúwa ń wá ẹ bọ̀. inú ikú nínú ìsìnkú pèlè ikú àìgbé nínú ìsìnkú tí mo bá ti wá dé o sọ fún wa pé mo fẹ́ bọ̀ ọ̀rọ̀ mo fẹ́ ká àwọn ẹni tí ó ń bọ̀ ẹ̀rí ẹ̀ ẹ̀ aya yẹn nana nǹkan nǹka yẹn aya yẹn nǹkan nǹkan fún àlọ́ ọlọ́run ọba sọ yìí pé. وإلى منها الغمام والملائكة دلالة وقضي الأمر وإلى الله ترجع الأمور دلالة أيأتيهم في هدى من الغمام دلالة ولأن يأتيهم Quanto vai قل هل ينظرون ما أن يأتيهم الموت هل ينظرون إلا أن يأتيهم الله هل ينظرون إلا أن يأتيهم الله في ظلل

lọ́wọ́ àwọn èèyàn náà lọ bí o ti jà bí o ti jà wọ́n sí mímọ́. ọ̀yà wọ́n sí mímọ́. lóde yà á gbẹ̀là. bí wọ́n yà sí mímọ́ bẹ̀rẹ̀ bí wọ́n fa aṣọ wọn ọkọ̀ tì mẹ́ padà kọ́ wọ́n mọ́ àbọ̀ wọn mọ́tò. òwe yà sí mímọ́ ní ìsìn kàmí làwọn ọdún pé ní yà sí mímọ́. ayé wọn ti sọ. sọ fún wọn pé kí wọ́n fa aṣọ wọn kí wọ́n wá kí wọ́n wà ní ìwọ̀n sílẹ̀ lọ́kẹ̀ta. yà sí mímọ́ àwa sì ní lójúmọ́ ni wákàtí márùn-ún wà láyé ara wa sí mélòó. àtàlù wà láti àbí àbí ìdára yàtì mímọ́ ni ló jẹ́ pípọ̀ ara làwọn ń pè mùsùlùmí lẹ́yìn kọ́ máa ń kọ́ máa ń tó yẹ kó jìnnà sí ìbẹ̀rẹ̀ sí ilẹ̀ yẹn bọ́ọ̀ kan ẹ̀sìn rẹ yóò ti láti ẹ̀sìn mímọ́ tó gbé ni. nítorí pé ní ọjọ́ kẹta yìí ni èmi olúwa èmi olúwa yóò sọ̀rọ̀ alẹ̀ tó yóò fi ìsìlẹ́yìn. olùkọ́ sọ̀rọ̀ àti yóò ti sìn náà. lójú gbogbo wọn pààlà ìgbò òde náà pààlà pààlà ìgbò òde náà fún wọn. ẹni pé ọlọ́run pa mọ́tò látàrí pé pa ààlà sí pẹ́ẹ́n yípo òkè èdè náà kọ́mọ̀ bá ti pé àwọn ènìyàn wọ́n wà lórí òkè. kí òkè lọ fún ọ pé kí wọ́n tọ́ra kó lọ́ọ́ láti òkè òkè yìí. wọ́n má fi kàn òkè yìí o. tàbí fi ọwọ́ náà tàbí fi ọwọ́ náà. wọn ò ti gbọdọ̀ bọ́ ọ́ náà òkè.

ìdáwà tó ń gbóná ìdáwà ìyẹn ń bá ti sìn náà ó lé nípa tó ti máa lò máa ń òkú láàyè yóò rí ní ìwọ kà ń bẹ́ẹ̀ fún ẹni tó máa pé ẹ padà máa bọ̀ wá nínú ìgbà. ẹnikẹ́ni tí ó bá fi ọwọ́ sọ̀rọ̀ òkú tàbí kí wọ́n sọ bá tàbí kí wọ́n tàbí kí wọ́n ta ní ọba ìbá àti ẹyẹ lọ́dún àti ìkàrẹ̀ ìran èèyàn kan náà ti dára tó lóko ló ń fẹ́ òwe bólè bá jáde fún un pa onídàtọ̀ gara ní tó ń fi máa jáde lẹ́nu káàkiri káàkiri tó ń fi ní ìtò mọ́gà yìí nínú kí wọ́n fi ìyà jẹ ẹ̀yìn ẹ̀jẹ̀tẹ̀ rẹ lọ tàbí kí wọ́n fi ìyà jẹ òtẹ́ẹ̀lì rẹ ní òwúyẹ ìdílé yorùbá yìí ẹ máa mọ́lẹ̀ nínú ìdílé yorùbá ah ẹ̀fọ́ yẹn dàgbà ẹ̀fọ́ níbà pa.

bẹ́ẹ̀ tó bá bára kan òkè náà ní ọ̀sẹ̀ ló padà lọ èyí ò tó nígbà tí bẹ́ẹ̀rẹ̀ bá tó. nígbà tí àwọn ọ̀rẹ́ tó bára kan kàába ẹ tó náà lórí kàába àbí tó máa kéré yà wọ́n máa fi kí wọ́n bá wo gbogbo àná máa fọ̀dọ̀ sí wọn náà àgbẹ̀ ẹ̀mbáṣí ti bẹ́ẹ̀ bàbá pa ẹyẹ wọn ìran ojú òkú sanbi jẹ ẹyẹ kan lọ́pàá yẹn yóò fẹ́ tó màlúù nínú ìṣẹ̀lẹ̀ torí pé ìwọ̀n ní ọ̀gbọ́dọ̀ pàǹtẹ́lẹ̀ kankan tó wà ní ha ẹ̀fọn tó lè lọ́sùn sani kan lè pa ìran ìbára ìlọ́dọ̀ wá pa ọjọ́ ìdìbò àwọn ní ntọ́bátó bára kan tó ti wá bẹ̀rẹ̀ náà. Ẹgbẹ́ ẹranko tàbí ènìyàn tẹ̀lé tó kú. Nígbà tí ìbéèrè bá tó tí tí dídó rẹ̀ ṣe kí wọ́n wá sí ẹ̀ bá fi náà. Àwọn oníkóyí ìbéèrè bá ti tó ní wọ́n ṣe gbogbo gbogbo àwọn ọmọ ẹgbẹ́ ìwà sí ẹ̀rọ òkùnrin. Àpẹẹrẹ tí wọ́n fi mọ̀ tó ti wá sí lẹ́nu tó ti ọ̀yà. Ó ṣe kan lọ, mẹ́sàn-án bá tọ́ kalẹ̀ láti olóògbé. Ẹ máa bá fèrè nínú ẹ̀sìn yẹn. Fèrè òsínú ìtajà àgbà wọlé fún ìlànà pé òṣèlú nǹkan àwọn ọmọ wọ́n ti bá tó balẹ̀ láti olóògbé ó lọ àwọn ènìyàn náà lọ ó yà wọ́n sí mímọ́ wọ́n ti bá lọ ó sọ fún wọn pé ẹ múra sí ẹ̀sìn ọ̀túnla ẹ má ti ẹ má ti súnmọ́ ẹ má ti súnmọ́ òbílẹ̀ láti gba àlùkò. ara ìyàtọ̀ mímọ́ tí wọ́n lọ àwọn wà nílẹ̀ ìyẹn ti fi lánàá kéèyàn ní pé mo fẹ́ yára mi ní mímọ́ ìyàwó mi níbi ọ̀sẹ̀ mẹ́ta láti lọ sọ ibi láàrin àwọn kò sí àtìpọ̀ owó náà lọ́mọ fún yàrá rẹ̀ nílé mo fẹ́ yára mi ní mílò ìlú àti nínú ìsìlámù pípàdé ìyàwó rẹ̀ kan òfin yàrá rẹ̀ ní mímọ́ nínú ẹ̀sùn bẹ́ẹ̀ ẹ̀sìn lọ́ọ́ bá làkàtọ́ bá àdámọ̀ mi nìyẹn. á jọ àwọn ìbí ẹ̀dẹ́ra wa láti mọ̀ pé la fi ń súnmọ́ lọ́wọ́ wa wọ́n yẹ fún alùpùpù ọ̀hún bí àná kí ló ń bẹ́ẹ̀ fi àyè ṣe kí ló ń bẹ́ẹ̀ fi àyè ṣe ọ̀rọ̀ tó fi àjẹrẹ yìí ní ẹni pé orí ti fọ́ ti dé òun ní fara. ní òwúrọ̀ ọjọ́ kẹta ààrẹ ti sán bẹ́ẹ̀ ni mọ̀lẹ́mọ̀lẹ́ ń kọ ìkúùkù tí kò òyìn náà mọ̀lẹ́ kèrè náà tó ní bẹ́ẹ̀ ti gbogbo òyìn tí wọ́n wà sí inú àgbọ̀wá yìí ó sì bá bá àwọn ènìyàn náà jáde láti pàdé ọlọ́run ah. wọ́n sì dúró ní ẹsẹ̀ òkè. wọ́n á dẹ́sẹ̀ òkè. èmi kò kò ṣe ti lẹ́yìn ọ̀lẹ́. ẹbí kí nǹkan ti bàjẹ́ nìyẹn sí náà tọ́gbọ́n mi dọ̀wọ́ kú kú jẹ́ wọ́n wá wọn gbọ́n tí wọ́n túmọ̀ ìsìn sí ń gbà wọ́n hàn. nítorí pé nínú ilé ni olúwa ti sọ̀kalẹ̀ sí olúwa. ẹ̀ẹ́dì bí nǹkan ti tẹ̀lé ọ̀yá tó bẹ̀ gbà. Èbí gbogbo gbogbo lẹ́yìn lọ́lẹ̀ nítorí pé nínú ilé ti olúwa sọ kalẹ̀ lórí rẹ̀. Ah, ah, ọba àmọ́lẹ̀. Àbábà àmọ́lẹ̀ kan lọ́nà. Ọlọ́run ìjọba náà. Wọ́n nínú náà ni olúwa ti sọ kalẹ̀ wá. Àwọn òbí la. سبحان ربك رب العزة عما يصفون. Àwọn ìṣe rẹ̀ tí kò lọ bí àwọn ìgbé ilé ìlú ńlá gbogbo òde náà sì nìyí bíbẹ̀rẹ̀ tí ń tó kíkankíkan ti dídọ̀ rẹ̀ tí ń gbòòrè sí bẹ́ẹ̀ ni mo lè sọ̀rọ̀ ọlọ́run tó fi àdá ló. olúwa ní olú olùkà àdá ló olúwa sọ̀kalẹ̀ lórí òde sinai. olúwa sọ̀kalẹ̀ náà. ojúló oyún ojú ní sọmsọ. ojú ní sọmsọ òbí náà. tó ń tó nìyí ní sọmsọ. tó ń tó òbí náà. ó pe moses ọ̀dọ́. ó pe moses ọ̀dọ́. moses ìbò nìkan ọ̀dọ́. olúwa sọ fún un pé sọ̀rọ̀ rẹ̀ lọ kí o sì kìlọ̀ fún àwọn ènìyàn náà kí wọ́n má bàa rọ̀ kí wọ́n má bàa rọ̀ wọ́ kí wọ́n má bàa rọ̀ wọ́ ibi tí olúwa wà. bá rọwọ́ ìṣòrọwọ́ oníkókìlọ̀ kan pé ọlọ́run bá ọmọ ẹgbẹ́ ń òkè tó kó ẹ̀ kan kó wọ́n bá di láti wò ó ẹni ọlọ́run kan pé àhà tọ́jà wọn rí mi kí ọ̀pọ̀lọpọ̀ wọn bá bá a parun. bá ti parun. àti pé Kí àwọn àlùfà àti yóò sọ máa ibi tí owó wá wà ya àwọn tí ní máa ìbára àti wọn níyà. Wọ́n fi yàrá wọn tí ní máa lọ́tọ̀ fẹ́ mú súnmọ́ tòsí ibi tó ló wá wà nù bó wà ń Wọ́n fi ní káwọn ẹni òfin yàrá wọn sí mímọ́ lọ́tọ̀. Ẹ̀nẹ́gbẹ́ mímọ́ mímọ́ ti wọn, mímọ́ kan mo lè bá dá olúwa lọ́kùnrin rẹ̀. ìgbọ́ ni fi mímá mímá dúró sórí àpáta ìgbọ́ ni mímá mímá ni. Eh. ọjọ́ àjọ alọ́kùnrin olúwa àwọn ènìyàn wọ̀nyí kò lè wò ó fi lẹ́yìn wa. àmúta ah, ni wọ́n fi jálọ̀ lójú pé mọ́fíà <laughs> àwọn èèyàn tó ní kí n sọ fún ọmọ tòkè yìí wọ́n wọlé kòkè wa wọ́n wọlé síbẹ̀. Ah, ah, ọlọ́run ti gbàgbé fún ni wọ́n pàdà yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ Eh, wọ́n ní tí ń sọ fọ́lọ́ ní pé sóò ti gbàgbé ní ọlọ́run pé ah, wọn ò lè gòkè bó ti ní kí n ṣe fẹ́ǹsì síbẹ̀ wọn ò tó bẹ́ẹ̀ wọn ò lè gòkè wá. Hmm? olúwa sì dùn fún pé sọ̀kalẹ̀. ọlọ́run sọ pé sọ̀kalẹ̀ àní tí mo ní o ṣe ni kò ṣe. kí o máa rọ ní gòkè wá. ọ̀ya ọ̀ya lọ máa rọ ní gòkè ọlọ́run ó ti yí ọlọ́run báyìí pé ah, àti mo gbàgbé ni. lọ mọ́ haruna wà ní tèmi báyìí náà mo wulẹ̀ sọ fún ọmọ. ìgbà má ṣe jẹ́ kí àwọn àtúbà àti àwọn ènìyàn náà rọ́wá sí òkè níbi tí mo wà. o tún bẹ̀ pé jọ má jẹ́ kí wọ́n o. kí má bàa jẹ wọ́n níyà. kí má bàa sì jẹ wọ́n níyà. mo ti sọ̀kalẹ̀ lọ bá eléyìí ni bí báyìí ṣe wáyà ká yàtà ká lónìí ọlọ́run bá sọ pé kí a tẹ̀lé pé bá ní Israel. yá bá ní Israel. lọ. yá bá ní Israel. ilẹ̀ ọ̀nà ìtọ́ka rẹ̀ ó sí àwọn akpẹ́ lórí ìforí balẹ̀ bàbá kan lórí ẹ̀ dídá káńsẹ̀ tá a forí balẹ̀ kan lọ́tọ̀ kó ní ọ̀nà àgbò ìyókù lọ dídá wọn tó bá sì ti wà láì ní ìyẹn kì í ti ìwé láwùjọ ló ọba pé àyè ìforíbalẹ̀ ẹ̀sìn ní báyìí wọ́n fẹ̀ débi pé wọ́n tún máa táwọn èèyàn tó máa ti báyìí lórí àbí wọ́n máa rin orí mọ́lẹ̀ ìgbé ìforíbalẹ̀ kan agbọ́dọ̀ sàdúrà ń bẹ dáadáa ìmọ̀mù náà fẹ́ òtúdájú àná èyí tó tójú ayé náà ní sábà ṣe aláwọ̀ akíbárò ìjókòó parí gbogbo jama náà gbàgbé aláàbà àtúndà gbẹdẹ kí ni yàtọ̀ kò sí yàtọ̀ láyà gbogbo ìforíbalẹ̀ ẹ̀rọ bá bẹ́ẹ̀ ni gbogbo tẹ̀síọ́rọ́ ọ̀tàlọ́wọ́ àtọ̀tọ̀ máa ṣe lókè náà gbogbo ẹ̀ kò sí àtọ̀. alukonu alukonu kò sígbà tá a lè kí kò sí òun tá a lè kí pàápàá jùlọ títẹ̀lẹ̀ bá tẹ̀lẹ̀ títẹ̀ ní irú tá a wà ní àtúnṣe tá a wà ní nàìjíríà yìí bẹ́ẹ̀ kí gbogbo àwọn aláṣẹ fún ọkàn bọ́sùlẹ̀ gbogbo mọ́sálásí pé ilé ti kú lágbára èèyàn láì àwọn eléyìí wọn ò wọlé ìjọba lè jà ọlọ́run àwa ọlọ́ gbogbo ẹni tó ní dáwà lẹ́mọ̀ náà gbádùn báwa náà ẹnìkan mú ọ gbé ti àhà mo dábọ̀ sẹ́yìn wọn kàkà gbádùn àkókò tá a wà yẹn gbogbo ọ̀run bá rà alimaki ṣùgbọ́n èyí tí wọ́n sábà máa ń ṣe òun náà ní sàlátù eh, wíṣí kò ní òsì bẹ́ẹ̀ ní sàlátù wíṣí náà lọ jẹ́ àtìgbà tí òsì ìṣòro àtìgbà tí gbogbo ẹ̀wà àyíká máa ṣe kò ní nínú wíṣí súnà kan tá a lè máa ṣe gbogbo wa yálà fúnra wa ni fún ìlú wa ni fẹ́ bí wa ni àyíká mọ̀ títẹ̀lẹ̀ bá tẹ̀lẹ̀ alẹ́ ti mọ́gbẹ́tì alẹ́ ti ti ìṣá alẹ́ ti kìnnì fájì tó wá rí kò lóṣù fájì lọ́nà wọ́n ṣe àtẹ̀yìn ọ̀rọ̀ fún ọ̀gbà àtàwọn tó tẹ̀lé kọ̀ọ̀kan wọ́n bá tiẹ̀ pé ìṣẹ̀lẹ̀tẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀tẹ̀lẹ̀ gan ẹ̀ máa fi ní fájì tó bá jẹ́ ìdí ìpínlẹ̀ ìsìn fájì rò wọn gbogbo tààtù fájì rò wọn àwọn ọmọ gbọ́dọ̀ ń kalẹ̀ fún ìgbàlẹ̀ wọ́n torí pé kì ti pé àdéhùn yẹn ọjà ti pé bẹ́ẹ̀ lórí ló ń jẹ́ pípé àwọn èké lọ́dọ̀ wọn ìrìnbìrì tó bá ní tẹ̀lé ìjọba wa kó sì dà ànábì kékeré ló ti bájú sọlọ́wọ́ àwọn àyè ṣùgbọ́n tó dá wà máa rẹ̀ ọ̀dà wà máa ẹ̀kọ́ kan àwọn àmọ́ kí gbogbo gbà ní mẹ́ta bòrán ṣàfihàn ọ̀rìnmọ̀lọ́ tó nípa báyìí kò láàtọ̀ sọ́márì ni pé alégbé kò ní òsì alégbé ní gbogbo ìyókù náà tá a bá wà nínú kọ̀ǹdíṣàn ti ọjọ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́

gbọ́kọ̀ ọlọ́run gan sọ òun kan àwọn tí a yọ nùnà jíga ìbàdàn yìí ọlọ́run gan ló ní torí pé tí wọn bá rókù ẹ̀ níta tí gbogbo ayọ́ máa rí báyìí wọ́n gbàgbọ́ débi pé wọ́n á ní ó ti kù lọ́sọ́nà kò sí ní àwọn tó parẹ́ nínú ọlọ́wọ́ á ní kó lè bàjẹ́ àwọn lójú òkú ẹ̀ bèntè bèntè bó o ti tóbi tó iná nílé wọ́ọ̀dì níta tí gbogbo ayọ́ yọ̀ ọlọ́wọ́ á ní kómi ó gbé lọ síta kọ̀ wá gbé sétí òkè ìlú àárín ìlú ló gbé wa gbogbo wọn wá ń wò pé á asọ́dọ̀ ń lè mọ̀ asọ́dọ̀ ń lè mọ̀ òkè ṣe pé a gbọ́ kọ̀ọ̀rán nìkan bá ti pé àlà agbègbè fóònù wáyé lè bá rẹ̀ tí wàá lẹ́yìn òfin ká lọ́wọ́ ta bẹ̀rẹ̀ wò bá wà léwu wọ́n ṣáàlà náà ó ti fẹ́ǹtì lórí bẹ́ẹ̀ tó fẹ́ lọ. lẹ́pọ̀ fẹ́ ọjẹ́ ṣùgbọ́n táwọn èèyàn tí ìṣe lẹ́kọ̀ọ́ bá béèrè náà lè máa wò ó fọ́n fi kí lọ fẹ́ lọ wò ó kí ló fẹ́ rí mẹ́ kí ló mú jáde lọ́ba lọ tí kò hánà tó bàtà ẹ̀ ewu ti wà ń bẹ̀ kí èèyàn ọlọ́mọ òwúrọ̀ torí ṣe ànábì wa sọ́lọ́ bá wà nínú tó bá tètè kọjá níbi tọ́lọ́n ti bínú táwọn èèyàn kan ní máa sáré bẹ̀ kí mo yọ sáré kó bẹ́ẹ̀ dé ẹ́ kójú ọmọ yìí gbogbo ara kí nílò fún ẹ̀ tó bá kọjá láàrin kan tó yẹ kó ń pẹ́ ah, ibi tọ́lọ́n ti pa àwọn kan rẹ yọ sáré kó bẹ́ẹ̀ dé ọlọ́mọ yìí bó wàá nàwó tí wàá lọ wẹ ńtọ́nà wọn bá parí ọmọ tí wọn náà bá wò ó yẹ kí náà bá fẹ́ mú bẹ́ẹ̀ àwọn tó lè wò ó kò jẹ́ sí pé lọ́wọ́ fún ìwòye tí mo dáhùn yóò jẹ́ sí pé bóyá ń ṣe bá bóyá ń ṣe rìsáàjì kan lọ́wọ́ tó jẹ́ mímọ́.